فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين الحمد لله أقفهم ولا وباوا الذي يهدي لنوره من يشاء أبتي إمان تنمال لسمي يعني تبعه أبتي تنمال لسمي yóò wá fi mànà yóò máa gáìdì ẹ̀ bi rahmatihi yahtadi al-muhtadun gbogbo ẹni tó bá mànà àánú ọlọ́run ọba ló lépa bá wọn kì í ṣe pé àwọn ni wọ́n fi ra wọn mànà wa yudillu ọlọ́run ọba yìí ọba tá a dúpẹ́ fún yìí ọba tí máa ń sọ ẹni tó bá wù ú nù ni ẹni ọba sì sọnù ọ̀sẹ́nìkan tí ó pè sójú ọ̀nà àwa ní dúpẹ́ fẹ́nìkan kan lérí ìsìláàmù tá ń ṣe yìí lẹ́yìn ọlọ́run bá wa àwa ṣàdúrà fún gbogbo àwọn tọ́lọ́run bá aláà tó ló ń sábà bí ìdáyà ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà ṣàlékún ráhùnmá rẹ̀ fún wa àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bà òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bà gbogbo àwọn aráalé ẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ yìí èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tẹ́yìn máa ń jẹ́ òkú gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú alukur'an al-karim ojú ọ̀nà tí ò ní dàrú tẹ́yìn ọmọ béèrè ní gbogbo ìgbà òun náà ni sunna anabi wa muhammad <clears throat> bóòlù anabi ṣe ṣe bóòlù anabi ṣe ṣe bóòlù anabi ṣe ṣe ni ká máa béèrè <clears throat> ẹni bá ti wà lójú ọ̀nà anabi wa muhammad onítọ̀hún èyí tó burú jáì nínú àwọn nǹkan tí ó da òun náà ní taakù lẹ́sìn tí ò ní àkọọ́lẹ̀ nínú alukur'ani àti sunna ẹni máa ń ṣe tí ń pè lẹ́sìn ẹ̀sìn kọ́ bídíà ni wọ́n máa ń pè bídíà sì ní anábì ní gbogbo bídíà ìsọnù ni èèyàn wá ní gbẹ̀sán kankan lẹ́yìn ìbáàdà téèyàn ṣe tí ò lákọọ́lẹ̀ lẹ́yìn kọ́nà ọba àlà kó sínú lọ iná lẹ̀sán bó ṣe wù kó tó bí wọ́n ṣe wù kán pọ̀ tó gbogbo tó yẹn bá ti ń ṣe tí o bá ti sákọ́ lẹ́nu Al-Qur'an àti àdìsí ànábì ní ọlọ́run sọ yẹn lẹ́sàn-án lérí ẹ̀ iná ni wọ́n máa jẹ́sàn ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sẹ̀ wa ló máa o ọlọ́run kó mú wa dúró lérí súnà nàbà Muhammad gbogbo nǹkan nàbí ò ṣe nǹkan nàbí ò sọ nítorí ànábì ò gbé kalẹ̀ lẹ́sìn kọ́lọ́mọdé adébẹ̀ láéláé gbogbo ìta bá wá ń ṣe náà kọ́lọ́hún kó ṣe ní àmàlà khalisah iṣẹ́ tẹ̀yàn ń ṣe nítorí tọ́lọ́ àríyá wọ̀sọ́mọ́á kọ́lọ́mọ́sá yọ ọkọ̀ nínú ẹrù ẹnì kọ̀ọ̀kan wa mo kí àwọn ìmáàmù wa ní jáàmì tí a wà yìí jáàmì mádá مسلم الجامع جامع الرحمن جامع الرحمة àti àwọn ìmáàmù wa àti gbogbo àwọn àlùfáà tí wọ́n jẹ́ ń ṣiṣẹ́ ọlọ́run àti gbogbo àwọn bàbá bàbá tí wọ́n ń kúnṣẹ́ ọlọ́run bá lọ́wọ́ láàyè yìí àti gbogbo àwọn màmá wa àti gbogbo àwọn sisters wa mo kí gbogbo àwọn àlùfáà tí a wà níkàlẹ̀ nítorí àsìkò mi ìní máa dárúkọ wa lẹ́kọ̀ọ́ kan gbogbo apáta kọ́lọ́mọba aláà kọ́mọ́sà ti wá lẹ́ni rè kọ́lọ́mọba aláà kó fi aṣínú àwọn ẹni rè kọ́lọ́mọba aláà kọ́ wá sí wa lọ́mọ àlìjẹ́nà mo kí gbogbo àwọn ọ̀dọ́ àwọn shabab ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ní tí wọ́n ní kí n gbéyàwó nírọ̀lẹ́ yìí ọ̀rọ̀ tí ń gbomi lójú yàn ni ọ̀rọ̀ tí ń bani lẹ́rù ọ̀rọ̀ tí wọ́n máa ń jáyàn láyà tọ́jẹ́ pé gbogbo ẹni tó bá jẹ́ ẹni rẹ kò ní jíjọ́ kan àfi kọ́ máa ronú ẹ̀ òun náà ni manahum al-ghuraba manahum al-ghuraba wa ma hiya sifatuhum wa simatuhum. àwọn àwọn là ń pè ní àwọn ẹlẹ́sìn àjòjì àwọn àwọn là ń pè ní àwọn ẹlẹ́sìn àjòjì àwọn nǹkan wo la fi mọ̀ wọ́n kí làwọn àròyìn wọn al-Islam gbogbo wa kálọ̀ lè mọ̀ yí pé Islam yìí tá a wà nínú ẹ̀yẹn kọ́lọ́mọ́sà fẹsẹ̀ wa múlẹ̀ dáadáa dínú متكامل وهو دين الله عز وجل دينه الوحيد ẹ̀sìn ẹyọ kan tọ́lọ̀ ní lérí ilẹ̀ náà nìyẹn o gbogbo ẹ̀sìn tó kù pátá lẹ́yìn Islam ẹ̀sìn ṣèitọ́nù tó o bá ti gbà bí mo ṣe sọ yẹn ó sì lọ lè wọná lọ́rùn. إذا أنكرت هذا فقد كذبت الله ورسوله bọ́ọ̀ bá ti gbà bí mo ṣe sọ yẹn wọ́n sì fọ́ ọkọ̀ ẹ̀rẹ́nu islam a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba aláàlọ́ sọ bẹ́ẹ̀ ìjọba bá ti wá pe ọ̀rọ̀ ọlọ́run nírọ́ pèsè mùsùlùmí mọ́ ọlọ́run ọba ní inna ad-dina islam bó ṣe sọ náà nìyẹn ọlọ́run ní ẹ̀sìn lọ́dọ̀ òun ọlọ́run òun náà lẹ́sìn islam ẹ̀sìn àwọn alul kitabi ńkọ́ jama ẹ̀sìn àwọn yahudi nasara abọ́gibọ̀pẹ̀ ọlọ́run bá ní kì í ṣe ẹ̀sìn tòun ẹni bá ṣe islam ọwọ́ àlìjánná ẹni bá ṣe ẹ̀sìn mi lẹ́yìn islam ìbú ní ọwọ́ inú ná tó bá dáwùtì ẹ̀ ó sì dọ̀mọ́ ná ọlọ́run bá ní innal ladhina kafaru min ahlil kitabi wal mushrikina fi nari jahannam ọlọ́run bá ní gbogbo ẹni tó bá lè ṣẹ̀sìn mí ní ẹ̀sìn àwọn ta fún tẹ́lá síwájú àwọn Yahudi Nasara àwọn alátẹ̀wọ́ yẹn àbí ń ṣẹ̀sìn àbáláyé ẹ̀sìn bọ̀dìsà ẹ̀sìn ẹlẹ́bọ fi nari jahannam ọlọ́run bá ní iná jahannam ní wọ̀wá wọ̀ khalidina fiha bọ́bá ti wọ̀ bẹ̀ kò ní jáde ma ulaika hum sharrul bariya ọlọ́run bá ní àwọn ẹni yẹn burúkú ni wọ́n lérí ilẹ̀ kò sẹ́ni rè kan lérí ilẹ̀ lẹ́yìn mùsùlùmí kí ló dé tó fi dẹni mú torí pé wọ́n ń sin nǹkan mí ìtọ́yàtọ̀ sí ọlọ́run nígbà àárín wọn àtọ́lọ́run ti dàrú kí ló tún kù mọ́jàmá gbogbo iṣẹ́ eré tó bá di iṣẹ́ ayé tí wọ́n ń ṣe ọlọ́run nígbà wọ́n wá bẹ̀rẹ̀ lọ́wọ́n fẹ́ni kọ̀ọ̀kan wa àtẹ̀mí tí ń sọ̀rọ̀ àtẹ̀yìn náà kọ́lọ̀ kó sọ̀wá ní mùsùlùmí jálẹ̀ kọ́lọ̀ mọ̀jà bọ́ kú mọ̀jà bọ́lẹ̀ nínú ọkọ̀ ọ̀la ẹlòmíọ̀ yóò wọ ọkọ̀ ọ̀la safinatu tawhid safinatu najah ọba dọwọ́ san yọ bọ́ lẹ̀ ẹlòmíì lọ́wọ́ rẹ̀ lẹ́ ní ọbọ̀ lẹ̀ ọba kọsẹ̀ kan tẹ́lẹ̀mí òkú ní ọbọ̀ lẹ̀ tọ́ba kọjọ́ kan tẹ́lẹ̀mí ọjà líla inú òkú ní Islam. látara ìtìṣàrù àṣàwá wọ́ṣùbà látara àwọn àdáwò tí ń bá kálukú látara àwọn wàhálà ilé ayé adùn ayé ayé ayé ayé ayé ayé. ayé a sì pẹ̀sìn tí a ṣe sí mọ́ àwa ń gbé orúkọ ìsìláàmù káàkiri nìkan amúra ìsìláàmù nìkan appearance ìsìláàmù nìkan àmọ́ ìsìláàmù gangan ò sí nínú wa. lẹ́yìn náà fitina tó ṣubha à ń sẹ̀sìn ẹ̀sìn tá à ń sìn yẹn a kàn pẹ̀lú alẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀sìn tá padà tú tá à ń sọ tá padà tú kalẹ̀ á padà rí i pé ẹlẹ́sìn ò tó nǹkan àmọ́ àwọn olóko wọn kọ̀ rẹpẹtẹ mo bẹ lọ́wọ́ nínú àánú rẹ̀ àtàgbára rẹ̀ èmi àti kọ́lọ́ mọ́sá fi aṣọ náà wọn lóko rẹ̀ bá ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn wa. anabi wa muhammad sallallahu alayhi wa sallam arsalahu allahu rahmatan lil ọlọ́run wa ti ilé ayé kò wá jẹ́ àánú fún wa wa qudwatan hasana kọ́ wá jẹ́ àwòkọ́ṣe dáadáa lil alam fún gbogbo ayé. وما أرسلناك إلا رحمة للعالمين ọlọ́run bá ní ààrẹ rẹ̀ muhammad sallallahu alaihi wasallam àrùn wá sílé ayé àbíkọ́ jẹ́ àánú fún gbogbo ara ayé pátá gbogbo ara ayé pátá lọ́lọ́run náà nẹ́bùwà muhammad sí léyìí kúrìjà ohun min dhulumatil jahiliya ká níbi olè bá mú àwọn ara ayé kù nínú òkùnkùn òkùnkùn kí ni jama òkùnkùn ẹ̀bọ̀ òkùnkùn kí ni jama òkùnkùn àbòsí káàdàbí olè wa mú àwọn yẹn kúrò nínú òkùnkùn ìwàkiwà káàdàbí olè wa mú àwọn yẹn kúrò nínú òkùnkùn jìbìtì káàdàbí olè wa mú àwọn yẹn kúrò nínú àṣà tí kò dáa fi àwọn èyí tó dáa fi pààrọ̀ nígbà nábì wá dé tá nábì bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ara maka kufar Quraysh ahlu makata yastagrimuna min da'wati rasuli sallallahu alayhi wa sallam wọ́n ń ṣe ìmọ̀ yí pé irú ẹ̀sìn wo ni Muhammad gbédè yìí àwọn kọ̀ọ̀kan ni wọ́n wá ń ronú ni wọ́n ń gbẹ̀sìn náà ẹni kọ́ gbẹ̀sìn yẹn òun náà ni Khadija nínú àwọn obìnrin nínú àwọn ọkùnrin tó jẹ́ àgbàlagbà Abubakar Siddiq ni òun ní pe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó kù sínú Islam nínú àwọn ọ̀dọ́ Ali ibn Abi Talib ẹ̀ta wúrú báyìí náà ni wọ́n o torí pé nítorí gbajúmọ̀ ní Maka òun náà ni ìbọ̀rìṣà àbòsí olè jìbìtì ṣìnà ọtí tẹ́tẹ́ owó èlé gbogbo àwọn pańpẹ́ téèyàn máa ń kó sí tí fi sórí ibú gbogbo ẹ̀ ni wọ́n ṣe mọ́kà nígbà tá nàbí dé sallallahu alayhi wa sallam anabi wa ṣàlàyé fún wọn anabi ní ìsìláàmù ni ọlọ́run ọba ó fi rán mi sí yín ẹ máa ṣe ìsìláàmù ẹni àwọn kọ̀ọ̀kan tó gba yìí àṣùbáwò gùràbà wọ́n wá di stranger wọ́n di àjòjì ní maka wípé ìwọ náà ọ̀bọ̀dìsàmọ́ ìwọ ń tiẹ̀ ọ̀pọ̀ àyànmọ́ ìwọ ń tiẹ̀ ọ̀sẹ̀ sinamá ìwọ ti dágbére fún owó èlé ìwọ ò mutí má ọ̀tá tẹ́tẹ́ má ọ̀sẹ̀ gbájú ẹ̀ má olùyẹn jìbìtì má ma àjòjì ni ọ́. ara alẹ́ náà ni o nígbà tó gbé ẹ̀sìn rò tó gba ẹ̀sìn láti inú dénú gbogbo àwọn tí wọ́n ṣe ní maka ní nǹkan tí ọ̀dà kò bá wọn ṣe má ìgbà tí ọba wọn ṣe má ẹ wọ́n ya àwọn ará maka lẹ́nu alugudubatu ikhwatan iman ní tí wọ́n ń pè ní àjòjì gan-an kìí ṣẹni tí wọ́n wà láàrin yorùbá tọ́jẹ́ pé ọmọ yíbò ni àjòjì kọ́ yẹn o kìí ṣe àjòjì ní haúsá tó bá rẹ̀ láàrin àwọn yíbò kìí ṣe àjòjì náà ní ọmọ china tó bára rẹ̀ láàrin àwọn ọmọ nàìjíríà ìdí wọn pè ní àjòjì gangan aluguribatu guribatu ma jẹ́ abihil islam ìdí ànábì mú wá kéèyàn máa wá ṣe ẹ̀sìn àjòjì nìyẹn ọba àwọn ará maka ní ẹ̀wọ̀n ọba wọn lókìkì wọ̀gúrí bá tún mọ̀nà àkàtà bí i wà ámìlà bí ní ti ìsìláàmù mú wá kéèyàn mú dání kó sì máa ṣe kó sì tẹ̀ pa lérí ẹ̀ ipò gbogbo tó bá kọ́ ṣẹlẹ̀ òun ò ní kó mẹ́ẹ̀ ìdí wọ́n pè lájòjì nìyẹn wọ̀gúrí bá tún kílàtì hamalati káwọn tí wọ́n di ẹ̀sìn mú kí wọ́n kéré láwùjọ kákà máa wò pé gbogbo wọn ò mẹ́ta lọ nínú abúlé gbogbo wọn ò ju mẹ́wàá lọ nínú síríìtì wa yìí bá a ti pọ̀ tó lù wá yìí gbogbo àwọn àjòjì yìí wọn ò tó gún àwọn àjòjì yìí pọ̀ àlùkòràbá kọlílùn àwọn tá a wá wí yìí ìṣesí wọn wá yí padà ní maka wọn ò bá wọn ṣẹbọ mọ́ wọn pẹ bọtì tí wọn náà bá pẹ bọtì kí wọn dà láwùjọ ọ̀ọ́dà àjòjì. gbogbo àwọn tí wọ́n ń pààyàn ọ̀rọ̀ kékeré bá ṣẹlẹ̀ láàrin àwọn kèfèrí wọ́n sì máa rùn lú wọ́n jọ máa para wọn nígbà wọ́n gba Islam wọn gbẹ̀mí mọ́ ẹ̀mí ẹlẹ́mìí nígbà wọ́n sì Islam wọ́n pa sinati nígbà wọ́n sì Islam wọ́n kò lè jì àti gbogbo àwọn ṣe gbogbo alápàtà kágbó omi lójú òbí ẹni wọ́n pa á tì wọ́n wá bẹ̀rẹ̀ sí Islam Islam wá di pé ọwọ́ ń ọ̀nfọ̀nká ọ̀nfọ̀nká ọ̀nfọ̀nká nígbà tá anábì wa lọ sallallahu alayhi wa sallam anábì ni anábì Hurayrata radiyallahu anhu عن النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا أنا بني إسلام أبري لا جوجيني nígbà wọ Mákà ẹ̀sìn àjòjì ni torí kò yàtọ̀ sí gbogbo tí wọ́n ń ṣe ní Mákà wọ̀sàyàwódò gariban kama bada'a tọ́wọ́wá dìgbẹ̀yìn ayé ìsìláàmù yọ padà di àjòjì àwọn èèyàn mìíràn ṣe ń ṣe ìsìláàmù tí wọ́n ń pọ̀ tí wọ́n ń ṣe dáadáa yìí ìsìláàmù ọmọ rìdíùsì lára àwọn èèyàn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ títí tí ó fi kú àwọn ẹ̀ta wóró ẹ̀sìn táwọn ẹ̀ta wóró yẹn bá wá ń sin gbà yẹn ẹ̀sìn yẹn wá ṣéèjì sáwọn tó wà láyé gbà náà anábìnrin fàtúbà lílogoraba anábì ní àlìjánà túbá àlìjánà oríire kọ́ máa bá gbogbo àwọn tí wọ́n bá ń ṣẹ̀sìn àjòjì lásìkò tí ẹ̀sìn ti di àjòjì sáwọn èèyàn láà islam dadu lini abi odo ajidi yama taba tara wa loko ni islam al islam sahih islam gidi islam ta nabi ṣe lánàá ó ti dàjò jì níta wá torí ẹ̀ pẹ́ra wa jòkó nírọ̀lẹ́ òun náà ni pé ànábì ní oríire àdìjánà kọ́ máa jẹ́ àwọn àjòjì àwọn ẹlẹ́sìn àjòjì tó jẹ́ pé ẹ̀sìn ìsìláàmù tí wọ́n dì mú ó yàtọ̀ sí èyí tí àwọn èèyàn ń ṣe wa fi riwaya qila ya Rasulullah nínú ìgbà wa àdìsí kan wọ́n wá béèrè wọ́n ní wòjúṣe ọlọ́run mọ́nìlú gbọ́rọ̀ àwọn àwo ni ẹlẹ́sìn àjòjì tó ń wù yìí kọ́lá alẹ́dínà yuslihuna ìdá fásádà nas òun náà làwọn tó jẹ́ pé wọ́n máa ṣàtúnṣe àwọn èèyàn wọ́n máa ṣàtúnṣe àwọn èèyàn nínú ẹgbàá wa kan ní yuslihun àwọn èèyàn dáa nígbà táwọn èèyàn bá bàjẹ́ ẹgbàá wa mi yuslihun wọ́n máa ṣàtúnṣe nígbà tí àwọn èèyàn bá ti bàjẹ́ ìtumọ̀ ẹni pé àwọn èèyàn tán bẹ́ẹ̀ lé ayé wọ́n kẹ̀yìn sẹ́sìn ẹ̀sìn ọlọ́run ìmánì wọn ti bàjẹ́ ìjọsìn wọn ti bàjẹ́ ìwà wọn ti bàjẹ́ gbogbo ìlànà ìjọsìn ayé wọn tí wọ́n fi ń sẹ̀sìn yóò ti bàjẹ́ bí wọ́n ti ń gbègbè sí ayé ayé wọn yóò ti bàjẹ́ jákujàku rádaràda kàntàkàntà ni wọ́n mọ̀ sí kíni ni wọ́n mọ̀ sí gbà náà àwọn ìtawóró kan wà dìde àwọn ọmọ àṣà tó ṣe yín táwọn èèyàn ń ṣe kíni táwọn èèyàn ń bàjẹ́ kọ́lọ́mọ́sá fèmínà sínú àwọn al-muslihun kọ́lọ́n fi wọ́n náà sínú àwọn muslihun gbogbo àwọn ẹbí wa ara wa kó fi sínú àwọn alimuslihun alugọ̀rọ̀bá olùmuslihun àwọn ẹlẹ́sìn àjòjì tí wọ́n ń ṣàtúnṣe táwọn yẹn bàjẹ́ wàhálì yìí mímọ jí sáà tọrọ sóòlì láàyè sallallahu alaihi wasallam àdìsí ni ọkà yìí ó jẹ́ ọ̀kan nínú nítaàsì mọ̀ pé ọlọ́run ọba àlá lọ́rùn ànábì ń sẹ́ níta ànábì ní yọ́ ọ̀sẹ̀lẹ̀ yẹn ní ti ń ṣẹlẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ jama ní ti ń ṣẹlẹ̀ ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú káàkiri kọlọmọsà wọlá àánú ẹ̀ kọlọmọsà ìsànú àwa náà wa fi riwaya nígbà wọ́n béèrè pé kí la ya Rasulullah mánilẹ̀ gọ́rọ̀bá àwọn àwọn ní ẹlẹ́sìn àjòjì anábì ní an-nuzza'u min al-qaba'i àwọn ẹ̀ta wórówóró nínú fámìlì kọ̀ọ̀kan nínú ẹbí kọ̀ọ̀kan an-nuzza' òun náà ní àwọn tá fàyọ èèyàn kan èèyàn méjì èèyàn kan èèyàn méjì èèyàn mẹ́ta ń pè ní an nìyẹn ẹ̀kàrí gbogbo fámìlì àlùkòràbá àwọn méjì péré náà wà nù wọn ẹlòmíì gbogbo fámìlì wọn gẹ̀ríbù ẹyọ kan lọ́wọ́. láàrin ìlú ẹ fẹ́ kírun ẹ máa wá mọ́ṣáláṣí jáde ṣe kí ni mọ́ṣáláṣí àwọn gòràbá káàkiri nígbà tọ́rọ̀ wá rí báyìí jàmáà yóò wá dákémi àti yín kálọ̀ lè máa kí ni ẹ̀sìn àjòjì náà nítorí ànábì ó pè lẹ́sìn àjòjì ni pé ọba àwọn ará maka lájòjì tọ́ba wá dìgbẹ̀yìn ayé ẹ̀sìn yóò tún jáde padà lẹ́yìn ìgbà táwọn èèyàn tí wọ́n ti ṣẹ̀sìn tí wọ́n ti ṣẹ̀sìn dáadáa táwọn kan wá dé wọ́n wá ń bẹ̀sìn jẹ́ wọ́n mọ̀ wá bàjẹ́ bàjẹ́ bàjẹ́ tọ́ba dàsìkò kan àlùgbàdà bá wá dìde àwọn tí wọ́n máa tún ẹ̀sìn sí wọ́n wá sí kíní wọ́n dìde torí tí wọ́n bá ba nǹkan jẹ́ wọ́n ò lè tún ṣe àwọn àǹfààní tí wọ́n balẹ̀ jẹ́ wọ́n ti kọ́kọ́ lùgbà gbogbo àwọn ọmọléke tí wọ́n máa dalẹ̀ rú wọ́n ti kọ́kọ́ lògbà gbogbo àwọn mùsùlùmí tí wọ́n máa ṣe ìsìláàmù jákujáku wọ́n ti kọ́kọ́ lògbà àwọn ìsìláàmù bá ṣe bá tí wọ́n ń ṣe kálukú ọmọ arúgbó lọ kálukú ọmọ sọnù lọ kálukú ọmọ ṣẹṣẹkúṣe àwọn máa jó kọ islam láì ṣe islam wọn ò kọ́dúkọ wọn sínú ìsìláàmù wọn sì máa jóye ní mọ́ṣáláṣí pé àwọn ni bàbá àdínì àwọn ni ìyá àdínì ìyá súnà kò sì sí orúkọ rẹ̀ nínú ìsìláàmù látara àwọn iṣẹ́ tó tarabò àtàwọn tí wọ́n ń ṣe ìsìláàmù ọlọ́bẹ̀ yọ ìsìláàmù olójú ojú lásán ẹjẹ́ akọ kálí kọ dáadáa tábà kọ dáadáa wọ́n mọ̀ pé àwa islam àwa islam sáwa islam ní àbáwa mùsùlùmùn lónìí wọ́n mọ̀ pé àwa islam pọ̀ gan kápọ̀ kápọ̀ yìí ní ọmọ sí kíní ní ọjọ́ wọn lójú wọ́n ti wá kọ̀ tóun kò sí kankan tí wọ́n ń ṣe nínú islam gbogbo ẹ̀sìn wọn pátá àríyá wọ́n súnmọ́ wọn ò ní ṣe nítorí ọlọ́run wọn ò ní ṣe nítorí Allah wọn ò ní ṣe níbàámu pẹ̀lú sunna gúrúbàtú tawhidi la alákọ̀ọ́kọ́ òun náà ni ìdìmọ́lọ́n ìmọ́lọ́n lọ́kan ìsinlọ́n lọ́kan nígbà owó ọmọkà àjòjì lọ́jẹ́ tọ́ba ti gbẹ̀yìn ayé gbogbo àwọn èèyàn wọ́n ní àwọn ò ní darí lọ́dọ̀ ọlọ́run ìyìn tọ́lọ́wọ́n bá aláàdá ni làwọn ọmọ fẹ́rí kanlẹ̀ fún ni làwọn ọmọ bẹ̀ ni làwọn ọmọ sìn táwọn bá ń wá owó táwọn ń wọ́là ni àwọn ò ní lọ́dọ̀ ọlọ́run àwọn kan lọ́dọ̀ kan nínú àwọn ẹ̀dá ọlọ́run kọ́ fáwọn lọ́là kó sì fáwọn lówó kó dáàbò bá wọn. tabawo islam wa nílẹ̀ yorùbá orí bí abẹ́ orí bẹ́ẹ̀ jẹ́mà. àwọn ará maka kánú ya'buduna al-asnam wọn a máa ń sin ère wọ́n gbégi kalẹ̀ irin wọ́n máa sìn wọ́n máa bọ́ wọ́n jòkó tì wọ́n máa pè é ní wọ́n bá ní sọ̀rọ̀ nígbà náà bí wàá gbé kalẹ̀ pé ah wa ilahukum ilahun wahidun la ilaha illa huwa rahmanur rahim ànábì ní ọba yín ọ̀kan náà ni ó ọba yìí lọ́ba tí ó kẹ́ gbogbo yín lé ayé àtẹ̀yìn tẹ̀ ń sìn àtẹ̀yìn tẹ̀ ń sìn àwọn ọlọ́run rahim àwọn tó bá sìn nìkan ni ó sàkẹ́ lọ ẹ̀gbọ́n táwọn kèfèrí wí ọlọ́run ó sọ̀rọ̀ wọn ní Kùránì wọ́n ní aja'ala al-alihata ilahan wahida inna hadha shay'un ujab wọ́n ní aja'ala Muhammad sallallahu alaihi wasallam ó fẹ́ sọ gbogbo àwọn ọlọ́run ọba tó pọ̀ rẹpẹtẹ yìí ó sọ wọ́n di ọlọ́run ọba ẹyọ kan àwa nísìn gbogbo àwọn kéékèèké yìí má àwa adarí sọ́dọ̀ ọlọ́run ọba títí ẹnìkan eléyìí tó gbé wá o làṣẹ ọ̀n ọjà ó sì wá lè máa wò tawhid àjòjì ni nígbà tó wọ̀ ló maka anabi wa ṣiṣẹ́ anabi pé àwọn èèyàn sínú islam àwọn sábà ṣiṣẹ́ àwọn tábìrin tàbí wọn ṣiṣẹ́ nígbà àwọn èèyàn lọ tán dakhalat al-bid'ah wash-shubuhat wa tashabbuh bil làwọn ẹ̀sìn tí anabi kákó maka yẹn lọ́ba bẹ̀rẹ̀ sí padà sí maka padà wọ́n bẹ̀rẹ̀ sí segi wọ́n ní igi kan náà pè ní fahal wọ́n lọ bẹ̀ wọ́n ní ya fahal al-fuhul ursukuna al-walada qabla al-hawl ìwọ́gi ọ̀gá àwọn fuhul fahal mọ́sẹ̀ fún wa lọ́mọ qabla al-hawl kọ́dún tí ń bọ̀ tó yípo ẹ̀dàkùnta ní máa fún yàn lọ́mọ lọ́dà wa mùsùlùmí yahabu liman yasha ìnáta eh, tó wà ní Qur'an wọ́n gbàgbé ayé àyè jama'a Ni wọ́n ń bọ̀ díẹ̀ ọgbà Sudan lọ ọgbà Cairo lọ ọgbà Lebanon lọ ọ̀sẹ̀ sí Nàìjíríà náà bí ìbọ̀dísá tún wọlé padà àwọn bàbá wa tí wọ́n ń jọ nílẹ̀ Yorùbá tí wọ́n bá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbẹ̀sìn wá tí wọ́n bá wọn ṣe la ilaha illallah ni wọ́n fi lé wọn lẹ́nu nígbà padà yá ó di pé ah, ẹ̀sìn oníkàmọ̀ ṣe orò ìdílé o ẹ̀sìn òní ká máa bá wọn ṣe ọdún àjọbọ àṣẹ bí èèyàn òní bá wọn ṣe èèyàn kàn náwó síbẹ̀ ni kí ni ṣẹlẹ̀ mọ́ ọjà máa a tún padà síbi tí a ti kú ò bí a ti dágbére a wọlé mùsùlùmí a bá àdó a wọlé mùsùlùmí a bá sẹ́rẹ́ a wọlé mùsùlùmí a bá oògùn mọ̀tìkàn lójú ọ̀nà. a ní kíni onye ṣe ó ní yọ dáàbò òun ló mú wá a tún padà sí yìí tá à ń ṣe nílé Ifẹ̀ náà nù orí ibú ni wọ́n gbé kéèyàn wa máa lè fún kò sórí ibú kan tó tó ti ní na àbùdù ìwọ nìkan láàmásì kéèyàn máa wá àbí kó máa wá ìdáàbòbò lọ lè nǹkan kan àbí kó nǹkan kan àbí kọ́ máa já nǹkan kan káàkiri léwé àbí légbò kọ́ wa máa lọ kọ́ máa fin kọ́ máa gbó kọ́ máa la kọ́ máa fi para àwa ní kí ní ọ̀sẹ̀lẹ̀ ó ní yọ̀ràn òun lọ́wọ́ ní ìkọ́nà ó lè sí yọ̀ràn òun lọ́wọ́ ní kí àṣírí ó lébo àogun tájà nìyẹn à eléyìí ni ogun àṣírí bíbò ní à eléyìí ẹ̀yọ́nu ayé nìyẹn téèyàn bá ti lo àwọn ayé wọ́n dájú àwọn èèyàn kọ̀yàn wọ́n máa dájà lọ́wọ́ yàn awọ́rò nìyẹn àtúpadà sí inú bọ̀rìṣà tá a ti kú akú omi ẹ̀ láfi ń jẹ́ mùsùlùmí tá a bá ti padà síbẹ̀ àìṣe mùsùlùmí mọ́ torí tó nù al ni pé wá iyyaka nasta'in tá ní ìdènà lọ́wọ́ ọ̀dọ̀ wọ́lọ́ láàmú sí kí ni ìlànà wa nígbọ̀dọ̀ wá rí báyìí wọ̀lùkọ̀dọ̀bá ẹ̀rí àwọn tó wá jẹ́ àjòjì tọ́lọ̀ mú dìde kí láti wọ́n ànùzà yáà ní kọlìlún àwọn díẹ̀ báyìí náà ni àwọn wà nàró wọ́n mọ̀ wá sọ fún àwọn ìyókù pé ẹ má ṣẹbọ mọ́ ìdójá dìde máwọn àfẹ́ ẹlẹ́bọ lọ́rùn ni ẹ má sọ oògùn mọ́ oògùn ìwòsàn nìkan ni wọ́n ní ká ẹ ṣe fáàrùn tó wà lára tí ó sì tako ṣẹ̀ríà ẹ rí oògùn dáàfin gbáyé oògùn tí wọ́n fi pààyàn oògùn téèyàn máa ń ṣe téèyàn fi máa ń tà ògùn téèyàn máa ń ṣe téèyàn fi máa ń tóbi téèyàn máa fi ń dẹni ńlá láwùjọ àwọn kèfèrí ni wọ́n máa ń ṣe àdúrà ni mùsùlùmí máa ń ṣe ọlọ́run wa qala rabbukum ud'uni astajib lakum ẹ dákun kí lọ́lọ́run sọ fún wa yẹn ó ní ẹ béèrè ẹ béèrè ẹ béèrè ud'uni ni pé ẹ béèrè àbí tá a bá pè sáà ní béèrè nǹkan kan lẹ́yìn ẹ béèrè níbo ni a béèrè yìí ọ wá ní òun ò fún yín ní tẹ́ ẹ bá béèrè adébùkátà sí kankan mímọ́ lẹ́yìn ká máa ṣàdúrà àwọn gbòràbà wa dìde yìí pé àápàná ẹbọ àápàná adébọrẹ àwọn tí wọ́n wá tò lẹ́yìn ọlọ́run wípé ọlọ́run nìkan ládùú ó tì àwọn díẹ̀ ni àwọn tí wọ́n tò lẹ́yìn èṣù àwọn ni wọ́n pọ̀ jù sẹ́ni mọ́ ṣe pọ̀ yẹn bó ṣe yẹ kó rí náà nìyẹn torí alùpùpù rà bá kọ̀lì lónìí àwọn àjòjì àwọn ẹ̀ta wóró ni an-nuza'u min al-qaba'il tẹ́ bá kóra yín jọ nínú ẹbí yín èèyàn díẹ̀ ni ó gbọ́ lọ́ngbọ́ àwọn tó kù èṣù ni wọ́n gbàgbọ́ kọ́dà wọ́n máa sọ fún yín pé tọ́lọ́hún èyá tí èṣù máa ń yá gan ló sì jẹ́ pé nígbà tí àwọn àlùkòrà bá dìde kọ́lọ́mọ́sá fàwa náà sínú wọn yuslihuna ma afsada an-nas gbogbo táwọn yẹn ti bàjẹ́ nínú àkídà nínú gbàgbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ṣàtúnṣe rẹ̀ àwọn tí wọ́n ṣàtúnṣe yìí mélòó ni wọ́n jàmá kọlìlú níwọ̀n bá náà ni wọ́n àwọn èèyàn tí wọ́n ń gbọ́ ìtí àwọn àfáà yẹn ń sọ mélòó ni wọ́n láwùjọ jàmá kọlìlú níwọ̀n bá náà ni wọ́n anábì ní anuzaahu minal àwọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni wọ́n máa wọ kọlà walakin akthara nasi la yu'minun walakin akthara nasi la ya'lamun ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀dí abára wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ̀ mọ́sà fìyà sínú àwọn gbòràbá tòótọ́ kọ́mọ́ fìyà sínú àwọn gbòràbá ẹgbẹ́jọdá àlùgbòràbá kan wà tọ́jẹ́ pé ẹ máa wò ní mùsùlùmí ṣe rí bó ṣe múra nì kẹ́yìn ń wò ní mùsùlùmí yẹn nínú nínú lọ́hùn <laughs> àkídà rẹ̀ ọ̀dà ìmánì rẹ̀ ò ṣe kí ni kọ̀lá làáfíà àbẹ́ni tó ní àwọn ayé ni àwọn ni wọ́n ṣe mí báyìí o àwọn ni wọ́n jí jù báyìí lọ́wọ́ sísì ń borí sí ń bora ẹni tí ń lé sóògùn sí yálé ẹ̀ ṣé gbòràbá nìyẹn gbogbo ẹni tó nígbàgbọ́ pé ẹnìkan nígbà tó ń rí nǹkan kan bóun ṣe rí yín lọ́jọ́ kékeré kan ṣẹlẹ̀ sóhun sáwọn gbòràbá nìyẹn àwọn lọ lè jòkó ka tàwídì àwọn afọ wọn kọ dáadáa ọmọ tí wọn pè ní tàwídì ọmọ tí wọn pè lẹbọ nígbà náà lọ́wọ́ wà ní àwọn gbòràbá bó ṣe wù kí àdánwò pọ̀ tó bó ṣe wù kí ọlọ́run ọba aláàkọ́dáwò tó kò ní kúrò nínú Islam àdánwò ń yẹsẹ̀ àwọn èèyàn lẹ́ni o torí ọlọ́run ọba aláàtí promise pé wàlà nàbẹ̀lú wà nàkùn ọlọ́run ní gbogbo yín lòun ó fìtínà gbogbo yín lòun ó dánwò nígbà àdánwò wá dé ọ̀wá ń béèrè pé ta ló fi ṣe ọ́ ṣé wọ́n ka Kùránì bọ́ọ̀ bá ka Kùránì sí àwọn àbọ̀ ọ̀ka inna khalaqna al-insana min nutfah ọlọ́run bá ní adá ọmọ èèyàn láti bí àtọ̀ min nutfatin amshaj àtọ̀ tí ń tira wọn jáde pìpì nígbà tó fẹ́ jáde ọlọ́run níbẹ̀ láti dá yín nígbà wá dá yín sáńkì lọ́sọ lẹ́yìn ẹ̀ ó ní nabtalihi kálíbà hàn yín lè mà ló ti sọ náà kálíbà dá yín wò kò wá sẹ́nìkan tó jòkó nu wàyí tí ò ní àdánwò ti rán àtẹ̀mí tí ń sọ̀rọ̀ lóru ìmáàmù sunkún omi ń bọ́ ní lójú ṣéwù òṣìṣẹ́ náà sunkún kì í sọ wọn nìkan ẹlẹ́mi ọbẹ̀rẹ̀ yọ ọbẹ̀rẹ̀ yóò ní à mo sì ti ní ìní sẹ̀sìmí lẹ́yìn ìsìlámù sẹ̀sìmí kó wọn náà. ṣé ọlọ́run ọba aláwọ̀ sọ fún ọ nínú ẹ̀sìn tó ń ṣe pé wọ́n dánwò bóyá làdáwò ṣe wá dé tọ́wọ́ àwọn ibi tó fi kọ́ sí tó fi kọ́ sínú kádàrá ọlọ́run tó gbogbo tí ó ṣẹlẹ̀ sí ọ láyé inna kulla shay'in khalaqnahu bi qadar ọlọ́run ọba ní gbogbo ẹ ti wà ní òwe kádàrá yín yìí tí ń ṣẹlẹ̀ sí ọ̀rìn tó wà ní kádàrà rẹ̀ ni bó bá ti yí padà ó yí padà pẹ̀lú ìbámu tó wà ní kádàrà ni ọmọ wa sàdó ọmọ bẹ̀rẹ̀ lọ́run lélẹ̀ yìí ti máa ń kọ́ lẹ́kùn èyí tó bá da ọmọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọdún àjọbọ ẹ nira wọn alùpùpù àbáwọn bẹ yọ dágbére kò ní wòran abẹ kádà kò ní náwó wọn ni wọn sọdún ẹbọ ní korodu kò ní débẹ̀ kò ní bá wọn ṣe nínú àwọn fámìlì yín ọwọ́ àrí pé àwọn tọ́pọ̀ ni wọ́n máa sọdún yẹn ìwọ ọwọ́ àwà nínú àwọn gbòdàbà àwọn ẹ̀ta wóró tí ànábì ń sọ wọ́n ti mọ̀ pé ní tí wọ́n sọ ọdún fún yẹn igbákejì ọlọ́run ọba ni ìwọ sì gbàgbọ́ ọlọ́run ọba aláàní lọ́gbàgbọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa kọfẹ́ ákìrì zaman tó bá dìgbẹ̀yìn ìgbẹ̀yìn ayé àwọn èèyàn máa padà sínú kúfùrù àwọn èèyàn máa padà sínú ṣírìkì kọ́dà ṣètọ́nù yóò tún máa pa yóò máa pa ṣíríkù àti kúfùrù yóò máa kún lọ́dà fáwọn èèyàn irú tó ní yá ṣé òun sì sànù mi Kini ni ń ṣe yẹn nílẹ̀ Islam ní ṣíríkù ní ṣe àmọ́ ṣètọ́nù ó kún lọ́dà ìsìn fún wọn wọ́n wá ń pè ní ṣìgáàsà ṣètọ́nù wọn máa wá yọ máa yọ padà torí òun ti mọ̀ pé ilé ayé òde pé tó fi parẹ́ mọ́ ó sì ti mọ̀ pé ìtẹ́ ilé gbé iwájú ọlọ́run tọ́lọ́run fi lè yọ̀ǹda ayé òun náà tàwíìdì òun wà bá tàwíìdì yẹn jẹ́ kẹtókò lé ayé kọ́lọ́mọjà bọ́ sí ọwọ́ àṣetáni ọlágbára ọlọ́run ẹlẹ́ẹ̀kejì gúrúbátọ́lá ìbáàdà àwọn ará maka nígbà tẹ́sán dé wọn ò fẹ́rí kalẹ̀ fún gbogbo àwọn ọlọ́run ọba kankan mọ́ lẹ́yìn allahu akbar ọlọ́run ọba nìkan wọ́n rúkú fọlọ́run wọ́n fẹ́rí kalẹ̀ fọlọ́run àwọn ò fẹ́rí fún gbogbo àwọn osama nígbà wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n di kíni wọ́n di di ẹlẹ́sìn àjòjì jẹ́ pé náà ò ní kankan ó sì máa kí níbàámu sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam ọ ma ṣe ìbádà rẹ tó o bá ti ń ṣe ìbádà bá nabi ṣe mú wa ọ yàtọ̀ láàrin ẹbí sọmọ pé irun títí wọn irun tí wọn táwọn ọba kí irun ẹyẹ ń ṣe kí ni ẹyẹ ń sọkà ní ẹ wọ mọ́ṣáláṣí mi ẹ lè fẹ́ kírun lákàkánná ni. ẹ bá ìmáàmù kí tẹ́ẹ̀bì kú lẹ́yìn Allahu akbar ìmí gẹ̀ẹ́ ní gbọ́n tí yóò kàn máa kùn ní. mo kí kan lọ́nà ìjẹ̀sà àbẹ̀kọ́ yìí kọ́kọ́ gbọ́n fi sọ ọmọ ní kí ni bàbá yìí wí. irun kú báyìí jẹ́ máa ẹ̀ máa ya. sami allah nu hamida kátó dípa àlébárùn kú ó ti dìde rabbana wa laka ah. wọn lọ́mọ ìyá ìjà lọ <laughs> ẹjá wa gbígbà ìrún tà nẹ́bì ní àwa kíkọ́ ní ilé eh. ó bá wá kópa kú lẹ́yìn òun kí ni yóò máa ṣe yóò máa bínú àwọn tí wọ́n wà lẹ́yìn rẹ̀ tí wọ́n tó kí ni wọ́n máa tó wá wọ́n máa tó wá ní aláṣejù ọ̀nà fanafẹ́sì ni wọ́n. arákùnrin kan sì wọlé ọwọ́ mọ́sálásí ó ní wuruwuru Allahu akbar ala alábi ní irja fasalli fa innaka lam tusalli anábi ní padà lọ́lẹ̀ tóun kí toró òkèrùn òkèrùn àbí òkèrùn òkèrùn náà àmọ́ tó kìyìn anábi ní kéèyàn sẹ́nu tọ́lọ̀ ní kájí anábi ní kò kúkú kírun rárá ẹni bá wa kò kírun ni ó tuntun kí ọwọ́ ni ọ̀dà kọ́ mi bí ó ṣe kí ànábì wa sàlàyé bí ó ṣe kí ànábì wa ní ọ farabalẹ̀ ẹ̀ríkà àtàtàtàmà iná rọ̀kà rùkú dáadáa kọ farabalẹ̀ níbi rùkú rẹ tọba tún nàró sami allahu liman hamida rabbana wa lakal hamdu hamdan kathiran tayyiban mubarakan fi o duo sansan o duo ọsẹ wa ṣe kini ọ̀sọ̀ wà lè fèrí kanlẹ̀ kí ti pé sami Allahu liman hamidah rabbana wa lakal hamdu Allahu akbar ìrún tán náà kíkọ yẹ ẹni máa wá ń kí pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú àwọn tí wọ́n ń bẹ ní jàmá lẹ́yìn náà wọ́n máa pé àfáà yẹn ẹ má fi síwájú o ìrún tí ń kí yẹn ìmọ̀ ní waste time púpọ̀ bàbá tó kọ́ mọ́sálásí ní ọkọ̀ kọ́ńtà lọ́sí wípé ẹ̀yin kọ́mítì ẹ bá fa yẹn sọ̀rọ̀ o kò sì tí ì pẹ́ kọjá àṣẹríà ẹni bá ti ń kírun dáadáa yọ dàjòjì bọ́ọ̀ bá nídìí lóru ọ dàjòjì wọn ní kí ni ń wí lóru kò tí ì kọ́lé náà látijọ́ yìí ó kàn ń kùn lóru ń kùn gbogbo alásàrà mọ́tò òkè tí ì rí kára Allahu akbar ṣé ilé ayé ọmọ pé ọlọ́wọ́n bá aláàmọ́ fẹ́ ni tó fẹ́ràn yìí sì mọ́ fẹ́ ni tó ṣe kí ni ẹni tí ò fẹ́ràn kìí ṣe orí ayé ni wọ́n máa fi ń ṣe yásítìkì ìfẹ́ ọlọ́run ṣẹ̀dá o bóyá tó bá máa kò lè máa ìtọ́lọ̀ ní fún ẹni tí ń sìn ó ju gbogbo ayé yìí lọ àníraka àti àlìfájì lásán ànábì ní khairu mina dunya ọmọ fi hà aw kama qala sallallahu alaihi wasallam ànábì ní ó lóore ju gbogbo oore tó wà ní ayé yìí lọ láka àti àlìfájì rẹ̀ láka méjì péré tá a máa kíkà tó kí wọn ṣùgbà kátó wá pé nítorí kásùbà. ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ sin wa lẹ́ni gbogbo àwọn Ramadan wa ẹ̀jẹ̀ ajẹ́gùràbà ká gbà dáadáa bí wọ́n ka ká tó bẹ̀rẹ̀ káṣìlóṣù ká tó ṣe kí ni ká sọdún àwọn tá a bá wá takú lérí bẹ́ẹ̀ wọ́n mọ̀ wá pè wá ní àwọn strangers wípé wọ́n ṣe wà yẹn ní sọdún o nítorí pé ọ̀rọ̀ gbogbo ìbàdá àti wà Yorùbá ló sí ká lè kéwú kọ́dà àsìkò òrun ló kéré jù jàmá ń dàrú àbí ọ̀dàrú jàmá mọ̀ wọ́n fifteen after uh, four òun náà ni aṣèrè wọlé gẹ́gẹ́ bí wẹ́dà àwọn náà mọ̀ pé ilẹ̀ máa ń yá sún nígbà míì ilẹ̀ sì máa ń tètè ilẹ̀ sì máa ń pẹ́ sún nígbà míì òòrùn máa ń pẹ́ yọ nígbà míì òòrùn sì máa ń ṣe kí ni ní máa ń tètè yọ nígbà míì ìtumọ̀ ẹni pé nígbà tó dé pé yíyọ òòrùn àti wíwọ̀ òòrùn àti wẹ́dà ni là á fi dìtámì àsìkò òòrùn ìtumọ̀ ẹni pé bí wẹ́dà bá ti yí padà àsìkò náà máa ṣe kí ni yọ máa yí padà làákàyè tó lálàáfíà náà àwọn ní rọ́ọ̀ akàtà wà jẹ́ náà lé abáàná aago méjìlá wà báyìí là aago mẹ́rin làbá làṣàdù báwọn bàbá wa ṣe ń kinu bá a sì ṣe máa kinu náà bá nàró láago mẹ́rin mo lókun sọdún mẹ́ẹ̀ẹ́dógún bàbá bàbá ní aago mẹ́rin ti mo ní quarter after four ní àṣírí wọlé bàbá ní ládùúgbò ti yín quarter after four lẹ́ẹ̀ máa kí àṣírí mo ní rọ́ọ̀.

ọmọ tó sì ṣe medicine tó bá ní bàbá oògùn tẹ́ ń lò yẹn ẹ má lò mẹ́rin mẹ́rin mọ́ o méjì méjì ni àwọn àpapọ̀ àwọn scientist ní ká máa ṣe kíni ká máa lò bàbá ògùn abẹ́ òní gbọ́ yóò gbọ́ torí kò fẹ́ kú àmọ́ tẹ bá máa sọ̀rọ̀ ẹ̀sìn kò ní gbọ́ torí kò fẹ́ wọná tó bá fẹ́ wà ní jẹ́nà ni ó yẹ kó lè ṣe kíni ó yẹ lè gbọ́ kọ́dẹ̀ lómìnira ni àkétẹ́là máa ti ké àti wàá mọ̀ àmẹ́rin àdùnsúnà yìí àdétẹ̀lẹ́yìn a ní kó túrùn rẹ kí olóhùn ní tẹ̀lé alùsùn náà a mọ̀ ní wọn ládùúwà àwa náà sì múra síra wa kọ́lọ̀ mọ́jì abọ́lẹ̀ nínú ọkọ̀ ọ̀la ọ̀rọ̀ hajj náà gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn ká mọ̀ pẹ́ lábala bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn díẹ̀ díẹ̀ ni wọ́n ṣe hajj gidi sẹ́rí gbogbo àwọn yòókù wọ́n ran wọn rán bí à ń dá wákà lábẹ́ tẹ́ǹtì ká máa jó táwọn obìnrin ọmọ wọlé sí tó lù hò aṣọ ara mi funfun obìnrin tóbìnrin lásọ ara mi jẹ mọ́ ẹ̀rọ àwọn ìlara fàtó bàjá fọ́tò pẹ̀pẹ̀ yọmọ sí fídíò fi sí tọ́wá bẹ́ẹ̀ bá ń sọ fún pé ah, ah ó ń ṣe ìbádà ni kí ló tó ń ṣe fídíò ọmọ pé kò sí àtọ̀ láàrin ìwọ tí ọ̀ ń tà wá fún sí àtẹni tí ń kírun kéèyàn máa wá kírun kó máa ṣe fídíò ara rẹ̀ nígbà tí ń kírun lọ́wọ́ kó máa ṣẹ́ndì ẹ̀ kó máa upload ẹ̀ ṣòun gan fún ẹ̀ yóò ti mọ̀ pé ìbádà wọn ọlọ́run ní ṣe kí ọlọ́run nígbà tọ́lọ́run ni wà máa umiru illa liya'budullaha mukhlisina lahu ddin ala lillahi dinul khalis ọlọ́run ẹ̀sìn tó bá jẹ́ tòun tá a ṣe ń torí òun nìkan lòun gbà ó ẹ̀sìn lọ́ọ̀lì ẹ̀sìn lọ́hùn mukhlisin ọlọ́run nìkan ni ẹ̀sìn lọ́hùn fún ẹ mọ̀ sìn lọ́ọ̀ nítorí àwọn ẹ̀dá ọlọ́run tábà ní tọ́ba a ah, torí kárí ni ọ̀pọ̀lọpọ̀ kàn lọ hajj lásán ó darí dé wọn kọ́ hajj lẹ̀ fún látara àdánwò tọ́kàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kọ́lọ́mọ́sà ìṣàánú wa kọ́lọ́mọ́sà àtúnṣe wa ṣe gúrúbàtú ìtìbá ìsúnà tó Rasulullahi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bá tẹ̀lé súnà nábì yóò di àjòjì yóò di kíni jama yóò di àjòjì ìmúra rẹ̀ lásán gan ni wọ́n ti kọ́kọ́ yọ sọ́tọ̀ ìpín mísìnbọ̀ yìí ẹbẹ̀ rí ànábì pàṣẹ ẹrùngbà wọn ni àtúnlẹ́hà ànábì ní ẹ̀dárùngbà sí àdìsí tọ́lá láfíà ni ànábì ní má asfalẹ̀ mílẹ̀ kàbẹ́yìn mílẹ̀ ìsáàrẹ̀ fàfin náà gbogbo ẹni tí ọba wọṣọ ọlọ́kùnrin àbọ̀wọṣọ kòtò tọ́ba kọjá kókó ẹsẹ̀ ọlọ́run ó fi ṣínà kótó fi sálì jẹ́nà àdìsí tọ́lá láfíà ni ẹ wá pààyẹ tì ẹ wá ń sọ pé àwọn tí wọ́n múra bí wọ́n ṣe múra yẹn àṣejù wọn ti pọ̀ ẹ̀yin lẹ̀ ṣe lóhun tó wà nínú tíra nínú tíra kan náà tá a ti kàdísì méjèèjì ibẹ̀ náà láti ka yọ̀ ákò ánìlì mọ̀lúdí yawma sabi'ihi kápẹ́ran fọ́mọ ẹlò àdísì kápẹ́ran torí ẹran dùn jàǹbá ni wọ́n ṣe ibẹ̀ láti mú àdísì ẹ̀ alìnú nìka ọ̀jẹ́ tíra mọ̀ pé nìka wàlímà àwọn olùmọ̀wọ̀láwò bìṣà torí pé wàlímà dùn àníbìdá ṣe wàlímà ọwọ́ ajẹ́ pé àwa pín àdìsí sí méjì èyí tó bá bá fẹ́ wa mu a máa ṣe kíni a máa ṣe èyí tó bá bá fẹ́ wa mu a ní ṣe kíni a ní ṣe. kọ́dà àwọn míì bá ti wọn débi pé àwọn ọgbà àdìsí gbọ́ nígbà wọn bá ti rí inú Kùránì àwọn ọgbà gbọ́ mo ní iṣó ń balùwà lájẹ́ kò sí nínú súrà kankan nínú al níbo láti rí jama inú hadisi tọ́bọ́ wá pẹ̀lẹ́ mùsùlùmí tó ń kírun tó ń só tọ́ wá sàlùwà lápadà adégbò kéwù ti dàrú gan ni o àwọn màláìka àwọn ẹni màláìka ò ní wọlé tí fọ́tò bá wà màláìka ò sọ́wọ́ àánú koran ni mo ní kò sínú koran àmọ́ ó wà ní àdínsì gbogbo al-mutamassikuna bis-sunnah humul ghuraba gbogbo àwọn tó bá wá di súnà mú pé mo ti kà á kọ́dà ẹlòmíì civil servant ni ẹlòmíì engineer ni ẹlòmíì bẹ́ẹ̀ doctor ni ó sì ka translated hadith níjọ́ tó ti ka ọ̀rọ̀ ṣòkòtò níjọ́ náà ní ṣòkòtò rò ti kọjá kókó ẹsẹ̀ mọ́ àfáàsì kéwú tán ó tún ké tán bí ó tún lọ maka ẹlòmíì kéwú tán tún lọ Cairo ẹlòmíì kéwú tán tún lọ Sudan ẹlòmíì kéwú di àgbàfà nílẹ̀ Yorùbá Sokoto rẹ̀ tó ń wọlé ó sì ń kà níìsì ó sì lóun ò lè lótò ẹni bá wa ń lò wọn máa ní alukoraba èyí mélòó ní Sokoto rẹ̀ ń wọlé àwọn èèyàn mélòó ní Sokoto wọn ní ọ̀kọ́jà àkókò ẹsẹ̀ ẹ̀ẹ́dì pa àwọn tí ń wọlé ló ṣe kí ni àwọn lọ́kọ̀ jù bí ó ṣe máa rí náà nìyẹn torí pé àṣetá ni ò fà wọ̀nyẹn lẹ̀ àyìmọ̀kan ní fi ń bẹ́ lómi jà ẹlòmíì ìfẹ́ inú ní fi ń bá jà afa àwa Sufyan ath-Thawri wọ́n ní istawsu ahla sunnati khayra fa innahu ghuraba afa àwa Sufyan ath-Thawri wọ́n ní istawsu bi ahli sunnati khayra ẹ máa sàsọ́ọ́lẹ̀ fáwọn tó bá jẹ́ àlùsùnà ẹni kí wọ́n di súnà o ẹni kan mọ́ kò ní di súnà yẹn o gbogbo àwọn umahati wa ẹni kan wọ́n di súnà mú o fa innahum ghuraba tó láwọn gangan ni àjòjì tá ànábì ń wí nígbẹ̀yìn ayé nígbà tá ànábì ń lọ ànábì ní taraktu fikum amrayn ìkan méjì mo filẹ̀ fún yín lan tadillu ma in tamassaktum bihima ẹ̀ ní sọ̀nù tẹ́ bá di ìkan méjèèjì mú kitaballahi wa sunnati al-Qur'ani àti hadisi ẹ̀ dì mú o nígbà ànábì ń lọ tó lóun fi ìwé méjì lẹ̀ fún wa torí ká má bàa sùn náà ni ẹ̀yọ́ màá yá kò sẹ́ni tí èsì nà nínú àwọn ẹ̀dá ọlọ́run àmọ́ Al-Kùránì àti súnà méjèèjì wọn èsì nà nígbà wọn ní nígbà anábì ń lọ sẹ́nu kó anábì ní bẹ láàrin wa anábì ní ń sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún wa anábì ti wá rí i pé òun ò ní sí láàrin yín mọ́ nítorí pé kò ní sáǹfààní láti máa pè yín sákèsí tẹ̀sẹ̀ yín bá fẹ́ yẹ àmọ́ o tàdá tó fi ń kún àmọ̀ràn yìí mo fi nǹkan méjì lẹ̀ fún yín o láǹtẹ̀dé lù ẹ̀ ní wọgbó ẹ̀ ní sọ̀rọ̀ tẹ́ bá ti di nǹkan méjèèjì mú kí ni nǹkan méjèèjì náà jàmá kitaballah wa sunnati alukurani àti sunna tó bá ti fẹ́ wà nínú àwọn àjòjì nígbẹ̀yìn ayé ọ̀ọ́lọ́ lè di kurani àti kíni mú àti sunna àtàdínsì tẹ́lẹ̀ kan bá ti ní kíní yẹ̀ sí ni ó nínú ayáwó láti rí kíní yẹ̀ sí ni ó béèrè pé inú àdínsì wo láti ṣe kíni ni láti rí nígbà náà lọ́ọ́ máa jẹ́ alukuraba torí pé tá ní ká máa jòkó lérí pé àwọn bàbá lọ àwọn bàbá pọ̀ gan-an ẹnìkan jẹ́ òní oní bàbá tòun ó ní ìbòjú kóbìnrin ọmọ abojú ó ní àṣàní ó ní bàbá àwọn lọ sọ bẹ́ẹ̀ àti kálukú náà ọmọ wa tẹ̀lé tí bàbá rẹ̀ wí bóòlù ẹ̀sìn ọ̀dà jama ẹ̀sìn ọ̀dà rò ẹnìkan ní àáfàá tòun ó ní ìbòjú ó ní àládà ní kì í sẹ̀sìn bẹ́ẹ̀ yẹn ọba dà bojú kò ní gba aládà nìtumẹ̀ àwa ní àáfàá pọ̀ nígbà nábì lóhun fi nǹkan méjì lẹ̀ fún wa kẹ́sì ọmọ máa dàrú kí ló dárúkọ kìtàbàlá wa sunnati kí ló dé tí wọ́n lọ́nu kùránì kọ́ lọ́lẹ̀ wò wa idha sa'altumuhunna mata'an fas'aluhunna min wara'i hijab ọlọ́run bá ní ẹ̀yin sàhábà tẹ́ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ àwọn ìyàwó ànábì ẹ máa gbà á lẹ́yìn gàgá lẹ́yìn kọ́tì dhalika atharu li qulubikum wa qulubihim kẹ́mi yóò lè bá a mọ́ àtẹ̀mí àwọn tó wà nulẹ̀ kí lọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ káwọn sàábà orí tó fi ní ká máa gbà lẹ́yìn gàgá kí lọ́lọ́wọ́n ọ̀fẹ́ kí wọ́n rí kọ̀fẹ́ kí wọ́n rí àwọn ìyàwó ànábì nítorí àwọn sọ fún ànábì pé ànábì ọyá máa ṣe kan báyìí ọlọ́wọ́n ọba àlá ọgbà àwọn aláàyè ká ṣe àbíkọ̀gbà aláàyè ká ṣe ẹni máa ń kọ́sẹ̀ àwọn ìyàwó ànábì olóríire àbíkọ̀ṣe olóríire ilé ló onígàgá tó bò wọ́n nígbà wọn wà nulẹ̀ tí wọ́n bá ń jáde jẹ̀lúbáàbù àti nìkọ́ọ̀bù ni gàgá tí ó ṣe kí ni tí ó tún bò wọ́n torí kò ní nítumọ̀ táwọn ìyàwó àlẹ́bí bá jáde tán bá sí júlẹ̀ kò ní nítumọ̀ mọ́ torí pé n táà fẹ́ kí wọ́n rí táà ní ká wọlé náà wọ́n padà sí kí ni náà padà rí yẹn bí kéwọ̀ bá tó kéyìn ló kéwù sí. kátó wá pé àìmọye àdéhìsì tí ìyàwó Aisha tó ní sàtàlítù wájú ní ibi jẹ̀lúbáàbì Safwan Eh, ó ní ó ní fàkàmàtú wájú ṣe ní jẹlibáàbì bọ́dà jẹlibáàbù mi mọ̀ dàbójú àdéṣe Buhari wa Muslim nítọ́fà ni pé alugoraba ti dìde àwọn làwọn ìyàwó wọn máa bójú àwọn tí wọ́n ń kọ̀ndẹ́mù ẹ̀ máa bójú eh, àwọn yẹn pọ̀jà wa tá a gbà pé alẹ́ ṣe kí alẹ́ bójú lọ nítorí pé o ti dìgbẹ̀yìn ayé nígbà tá a fa náà ro ti ń bá wọn tí wọ́n ń bora tí wọ́n lè jẹ̀lẹ̀ báàbù tí wọ́n lò nìkọ́ọ̀bù tí ń bá wọn jà yìí pé aláṣọ tẹ wọ̀ yẹn ṣẹ́ kì í ṣaṣọ ẹ̀sìn àwọn tó wá wọ ṣòkòtò àtàwọn tí wọ́n wọ jọ́ńpà tí wọ́n wọ mínísíkẹ̀tì wá àṣìwò lọ́fẹ́ ṣe fáwọn yẹn. tẹ́sí mọ̀ pé alámọ̀tò sáà kò sí ìdí ìṣẹ̀lẹ̀ yẹn kò jẹ́ nǹkan kan bí ìbájẹ́ pé kódà wọn wò láwà ní wọn sì máa sọ lárúbáwá àmọ́ etí bèbè náà ni wọ́n wà tí wọ́n máa kó àwọn èèyàn síbẹ̀ nígbà tá a bá ń discourage àwọn èèyàn lérí jàlibáàbù àti nìkọ́ọ̀fù ṣé ìwọ̀kuwọ̀ la fẹ́ encourage àti bọ̀tán ayé ni sunna wa ẹ má jìkọ́ bọ́ọ̀lẹ̀ àwọn àlù sunna gangan ni wọ́n ń pè ní gùràfà àwọn abẹ́lẹ́ ọkọ̀ fèmí àti ẹ̀sùn nu wọn bóòlù sọ̀mọ̀ pọ̀ wá nu wọn jẹ́ kí n ṣàlàyé fún ọ alákọ̀ọ́kọ́ àkídàtúkà lábùdà àǹtàkùnà sàhíhà ó ní ìmánì débi pé ẹnìkan kan ò ní tí ọlọ́bì kan mọ́ tó fi lọ lè ṣẹbọ tí wọ́n ní alájà ó sì wọ́ran láti jọ yìí a a mọ́ wọ́ran o ilé aládùn kan bẹ́ o bọ́ọ̀ bá ti sọ fún wọn yìí pé fàfírù ìlànà wàkọ́lá rọ́bù kúmùdùn ní astajib lakum ọlọ́run bá ń bẹ pẹ̀lú mi inna Allah mo ti pe ọlọ́run mo sì mọ̀ pé ọlọ́run ó gbàdúrà mi ọlọ́run sì gbà á tákìdá rẹ̀ bá ti dá ó ti dá lùsùnà ó ti wà ní àwọn gùràbà ẹlẹ́ẹ̀kejì ìbádà tó xaalí sọmọ wá fi kọ ìbádà rẹ̀ yóò máa ní ṣe pẹ̀lú súnà ó sì máa ṣe nítorí ọlọ́run mọ́ ń lo jàlibáàbù nítorí ọkọ mọ́ ń lo nìkọ́ọ̀bù nítorí ọkọ rẹ̀ ẹlòmíì fẹ́ lọ́kọ ló fi lo jàlibáàbù níjọ́ tọkọ bá ti ṣẹ́ yóò sì yọ jàlibáàbù ẹ̀ fún ẹ̀rì jọ sọ fún wọn yìí pé owó lò mọ́ irú ẹni àdáwò bá ẹ̀sìn kí ń sìn tẹ́lẹ̀ àṣà ní ṣe kí ni ní ṣe kò sí tó wù kọ́kọ́ rẹ̀ ó ṣe fún ọ ní tí ìwọ àtọ́lọ́hún tẹ̀ ń súnmọ́ ara yín ní tí òfin súnmọ́ lọ́hún ọgbọ́dọ̀ ṣe kíní ọgbọ́dọ̀ filẹ̀ nígbà náà lọ wà náà àwọn gùrọ̀bà torí jẹ̀lì báàbù nìkọ́ ìbàdàn kọ́dà lómi ò ní dìde lélì mọ́ àní máa kí tiẹ̀ ẹ̀ṣẹ́ ọkọ̀ ló ń ni ṣe ọ ó sì lọ gbogbo àwọn tá a jẹ́ ọkọ náà ká máa tọ́jú àwọn ìyàwó wa ìbáàdà ni o nígbẹ̀yìn ayé àwọn gòràbá ò ní máa tọ́jú ìyàwó ọkùnrin mi fẹ́lẹ́ ha o tí ó bá sómi nínú ọgbà yín ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo tó ń ṣe yẹn wàláhì òun lè fi wà lìjánà ni ọ̀sẹ̀rù gbogbo ẹni tí ń bá ń gbìyànjú bí ìyàwó wọn sì máa gbégbé sí ayé àlàáfíà tọ́lọ́wọ́n ọlọ́wọ́n bá gbogbo tó bá máa mú inú ìyàwó rẹ̀ dùn ní kọ́ gbogbo yín bá ṣe wà yìí ṣe ẹ lè bá àwọn ajá ńlẹ ẹ lọ ẹ sọ fún wa pé ká dákun kí wọ́n list àwọn nǹkan tí ẹ bá ṣe tínú wọ́n máa ṣe kíni ṣé wọ́n dùn bẹ́ẹ̀ bá mọ̀ pé fẹ́ tẹ̀lé àyà tó ń ṣe kíni àyà tó ń sọ yìí wà á ṣòro hùn náà bil ma'ruf ọlọ́wọ́n bá aláwo ni ẹ máa bá wọn lò dáadáa ìwọ lọ́wọ́ á béèrè pé àwọn nǹkan wo lẹ́wọ́n máa fi bá a lò tí nìró máa khairukum khairukum li hali anabi ẹni dájú láàrin ilẹ̀ nítorí dájú ìyàwó ẹ̀ ẹni dájú láàrin kí ni tó máa ìdákejì ọ̀rọ̀ yẹn mọ̀ fún mu hálàfà ẹni tó jíjà olórí bújú láàrin tí èso ẹni rí òun ẹ̀lẹ́ni tó burú mọ́ ìyàwó ẹ̀ kó lè túbá adésòkòtò rẹ̀ mashallah ọbẹ̀ mu irun gbọ̀rẹ̀ mu kìámù lélẹ̀ iwájú ẹ̀ ti dí páàdì àmọ́ lábàlá àtọ́jú ìyàwó ìpè lọ́n ṣe kí ni ìlọ́ngbà bàdà oyè ẹja mójútó ìtọ́jú ìyàwó ìtọ́jú àwọn òbí ara bàdà ni kọ́lọ̀ mọ́sá ìsàánú ẹni kọ̀ọ̀kan wa alùsùnà àwọn náà ní alùgòràbà kọ́lọ̀ mọ́sá ìfàwọ́ náà sínú wọn lẹ́yìn ìbádà tí lókùn tá a fi jálù súnà òun náà ni al-akhlaq ó lè mójútó ìwà rẹ̀ ìwà dáadáa ó da sóbi rẹ̀ ó ní bá a ṣe ṣe tí ń sìn ó ní bá a ṣe é kù àmọ́ da sí ọmọ sí dáadáa táyé sí i sọ́lọ́wọ́n bá lónìí wọ́n jẹ́ àdáka àdá ń ṣe kàbí máa lẹ́sẹ̀ lẹ́kàbí ilm fala tuti'huma ọlọ́wọ́n bá ń tẹ́bá ní kọ́ wá sí ẹbọ má bá wọn ṣe àmọ́ wa sahibhuma fi dunya ma'rufa àmọ́ gbogbo dáadáa lé ayé ọgbọ́dọ̀ má máa ṣe fún wọn. ọdún kẹta tó ti lọ́dọ̀ ya ọdún kẹrin tẹ́lẹ̀mí bàbá ẹgbẹ́ èyí tí ń ṣẹbọ gan wọn ní kò ṣe dáadáa sí ká tó wá pé èyí tí ń ṣe bídíà àti ọ̀sọ́ di ẹlẹ́bọ wọn bá sì ṣe bídíà àbùkáfíra náà ẹlẹ́bọ náà làwọn máa kòwó náà ó sì dáadáa tayé sí i ìyá rẹ tó bá jẹ́ sẹ̀lẹ̀ ọmọ ara ń jẹ́ fún lóṣooṣù àwọn ọmọ wa wù ọ pé ah, ah, ah, ọmọ yìí máa yàtọ̀ láàrin àwọn ẹlẹ́sìn bí ìyá rẹ ṣe ń ṣẹbọ yìí sì tún ṣe dáadáa sí i ìwọ Eh, bíbí eh, eh, tó bí wa ni ká máa ṣe kíni ká máa wò kọ́lọ̀ mọ́sá ìsànú wa àyọ́mọ̀yá mi ẹlẹ́ẹ̀kẹta nínú tábì jáde súnà tábì jẹ́ kùràbà òun náà ní ká mójútó ìwà wa ara wa náà ni àmánà ẹ̀dá kò sórí tọ́lọ́wọ́n bá wa gbogbo àwa tá a jọ mọ̀ ìyá lọ́kùnrin lóbìnrin àwọn èèyàn wò wá o àlùkùràbà àwọn tọ́lọ́ ń pàǹtẹ̀tẹ̀ wọn ni tọ́lọ́ ti fi hàn ayé torí ẹ̀ tó nǹkan ẹ̀yin díẹ̀ náà ni àlùgbọ̀dàbà kọ́ni lùn ládùúgbò yín ẹ mọ̀ pé àṣírí yín ó bò nítorí ọ̀já àṣírí yín ó bò ni pé wọ́n ń sọ yín ọlọ́run wa ìdá marru bihim yataghamazun ọlọ́run bá ní àwọn sàhábà àtànẹ́bì tí wọ́n bá ń lọ àwọn amúnáfìkì wọ́n mọ̀ wá yín mú sí wọn wípé àwọn aráalé rẹ̀ orí wọn orí wọn àwọn náà tún lọ yẹ wọ́n lọ yẹ ẹni tẹ́yà ń sọ tó sí kòtò wọ́n tètè rí àbí wọ́n tètè rí mọ́ wà burúkú ọba rẹ lójú jẹ́ ọba fámìlì rẹ lójú jẹ́ ó tún wá ba alùsùnà lójú jẹ́ ó tún wá ba sìlámù lójú jẹ́ alùgùràbà bẹ́ẹ̀ ṣe wà nílùú ṣètọ́ nǹkan àwọn wàhálà ti ń ṣe lérí gùràbà àwọn alùsùnà wàhálà tí ṣètọ́ ń ṣe lérí ti yín ojú yìí ti ń ṣe lérí àwọn ọmọ àtàwọn àbọ̀ sọ̀blọ̀ ojú yìí ti ń ṣe lérí àwọn aṣẹ́wó lọ ojú yìí ti ń ṣe lérí àwọn abọ́gibọ̀pẹ̀ lọ torí ó ti sọ àwọn èèyàn mọ́lẹ̀ wọ́n ti sọ àwọn èèyàn mọ́lẹ̀ wọ́n ti bá tiwọn débì kan sórí ìwọ tó jábà lọ́wọ́ tó jákò lọ́wọ́ ẹ̀ torí ìwọ fẹ́ lọ́lẹ̀ wàá jẹ́nà sòsè ìwọ ni ó máa mójútó ọlọ́run bá àbíkọ́ sọ fún wa ó ní inna shaytana lakum àdúwò fàtẹ́kìrúhù àdùwà ọlọ́run bá ní ẹ̀rí ṣètọ́ yẹn ọ̀tá yín ni ó ẹ̀yin náà mú lọ́ta o ó sàṣìkáàrù ó sàṣìkáàrù lẹ́yìn àṣùbà ó sálọ̀mọ̀tàn búrọ́dá dìde ọwọ́ tí ó ó kí áṣìlì tán ẹ ó mú dìde kọ̀ọ̀kan síkáàrù èṣù ọ̀dàǹkan rúbú yẹn ọlọ́run ináhu yàrá kò húwa ọkọ̀ bí inú hùmí náà ìṣù látara ònàhùn ọlọ́run bá ní ẹ̀rí ṣètò àtàwọn ọmọ rẹ̀ ẹ̀rí àwánuhùn wọ́n rí yín ó sì fẹ́ ṣe yín sùtá àmẹ́yìn ọ̀rá wọn ẹni tó yẹ kọ́ mọ sàtìkárìdù láyé láyé alùgbòràbá ni torí pé ẹ ti bọ́ lọ́wọ́ èṣù èṣù sì ti rí pé òun fẹ́ láti yọ lérí yín yóò wá dé àwọn ọmọ rẹ̀ sí yín gbogbo àwọn èròkérò yóò máa wá kó lè bá wàkíwà tí alùsùnà kan àbí súnni kan sálàfì kan tọ́ba yìí lè jì sínú wàhálà ládùúgbò ojú ti ti gbogbo yín tẹ̀wá mẹ́ wọ́n máa wá sọ káàkiri ní tí ó ṣe yẹn ẹlòmíín ṣe mẹ́wàá rẹ̀ tí wọ́n wó bẹ́ẹ̀ torí pé à ń tó mọ̀rọ̀ ọkọ̀ búùn nítorí àwọn fẹ́ àwọn rò pé aṣọ pé màláìka ni wa níta àwọn rò nìyẹn yìí pé nígbà tẹ ti ní ẹ̀sìn tá à ń sìn yẹn a jẹ́ pé ẹ ti sọ̀rọ̀ ayé di màláìka màláìka yìí ti ṣẹ́ nítorí àánú àwọn alábòsọ fún wa pé àyẹ̀sẹ̀ màláìka o a lè ṣe mistake o alìsílámù màásùm alìmùsùlùmù náà gẹ́rù bí màásùmí èèyàn ni wọn rọ́bà náà látọ̀ àkíndínà àmọ́ wọn nígbà tó ń sọ yẹn o wọ́n ti dá yẹ̀yẹ́ rẹ lẹ́ni gbogbo ayé ká lè sọ̀rọ̀ àwọn àgbà àtàjẹ́ mahat bó ṣe yọ pẹ̀lú nìkan bá ti jẹ̀lẹ́bàbù yẹn ó rí pé ẹ̀kọ́ ládùúgbò tẹ́wọ́n ní àwọn olùgbòrò bá ẹ bá bẹ alùbídíà náà òun náà sọ pé ẹ̀yin náà ni ẹ̀yin ọlọ́pàá ẹ̀sìn yín náà ni ọ̀kan nínú àwọn agbóǹtarìgì àfáà bídíà lẹ́kọ̀ọ́ ẹgbẹ́ rẹ ti di àbúrò rẹ ti di sunna sunni wọ́n wá ń ṣe alukọ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n àgbà súnfí lòun lẹ́gbọ́n bá wọlé pẹ̀lú àwọn jàmọ́ rẹ̀ tán kó tẹ̀sùn bá lọ́wọ́ kòkòkò afábá ní ẹ̀ka àwọn ọ̀bọ̀dá ó ní àyè máa bá wà sí lọ àwọn náà sàǹfààní nígbà wọn gbọ́ tán bọ́dà bá lọ́wọ́ fẹ́ sọ̀rọ̀ ó ní gbogbo tẹ kà látàárọ̀ yìí tó máa kà fáwọn èèyàn ni sẹ́rẹ̀ yìí ẹ̀yin lọ́lọ́pàá sunna ẹ̀yin lọ́lọ́pàá islam bí ọba sí ọlá ọlọ́run àti irú yín tẹ́ dìde islam ti bàjẹ́ lọ́wọ́ wa ló ṣe jẹ́ pé tí wọ́n náà bá ṣe mistake sanwó ni ah, ah, sunni salafi mustaqim ọtún ah, wá jẹ́ àjíyà ọtún wá jẹ́ yìí nídìí bẹ́ẹ̀ ẹjọ́ afápèjúwe dáadáa lélẹ̀ o bí ọ̀sẹ́ni ṣètọ́ni tí ti gbàngbàn la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir gbogbo táwọn tó ń ṣe tí ṣètọ́n fi bá yẹn wọn jẹ́ yẹn yọ́n máa gbé wáṣẹ́ mi tiẹ̀ náà ibi ìwọ náà ṣe ibẹ̀ ìkan náà ló ṣe tọ́ba ti ṣe má ìbọn lọ́wọ́ fèrè jàn ìwọ lọ́wọ́ àwọn sáde ọlọ́run la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir èèyàn gbọ́dọ̀ mọ́ sọgọ́rùn kan lójúmọ́ téèyàn bá wá wàhálà ọ gbọ́dọ̀ láì ṣe ọ wá wọn ni kò ṣe mẹ́wàá ọ dà ọ wọn ni kò ṣe yà ọ̀kan àmọ́ àtikáàdù sọ̀bá àwọn ìmọ̀sá ká máa kà á láàárọ̀ àti ìrọ̀lẹ́ kọ́lọ́ kọ̀ọ̀kan wa kó ṣàtúnṣe wa kàkà máa ṣe déédé ara ìwà àwọn gùràbá ni tó bá wà ní kọ́mpìnì wọ́n ní àpò nígbà kẹ́ kówó jẹ o bó ṣe wà yẹn ẹ eh, lè rówó yẹn kó jẹ o ájì àlọ́wà mbẹ́ àìrọ́ ah, ọyẹ ẹ e máa ṣe nǹkan míì tòun pé alámàánà ni olódodo ni wọ́n bá kó bísínẹ́sì lé wa lọ́wọ́ ẹjẹ́ e àmọ̀ pé wọ́n ti kó fún àwọn àwámù nurse àwọn èèyàn àwọn èèyàn ti gbá wọn wọn ò gbọ́dọ̀ tún kó lẹ́gùn ràbáwù lọ́wọ́ kó ṣe kí ni kówó tó kóra ọmọ máa sọ́ra rẹ pé ha àwọn yẹn máa fọkàn sí mi ìpẹ́ ni eré ni mí ọmọ bẹ́lọ̀ lérí ẹ̀mí rẹ ìkankan sì ń ṣẹlẹ̀ tí wọ́n ti di gùràbà tó jẹ́ pé àwọn aburú tí wọ́n ṣe kó tó di pé wọ́n gbèsè wọn bá súnmọ́ yẹn àwọn aburú yẹn tán lára wọn tóun náà máa mọ̀ pé ha kí ni tí mo ní ìṣe mọ́ yìí ni tí wọ́n wá sẹ́mi mi ọmọ wa sàdí ọlọ́run a'udhu bi kalimati llahi taama min sharri ma khalaqa ọlọ́run má bà mí jẹ́ mo ti ṣètàn ọ̀rẹ́ yìí mi àdúrà ni ó pọ̀ lẹ́yìn náà gúrúbàtú tẹ́ríkì manahala nínú àwọn nǹkan tí a fi di gùràbà òun náà ni pé gbogbo táwọn yẹn bá ń ṣe níbàjẹ́ láwùjọ kájìnà sí àwọn èèyàn ń ṣẹbọ káwọn bá wọn ṣe àwọn èèyàn wọn ń ṣoògùn káwọn bá wọn ṣe àwọn èèyàn ń pa káwọn lọ́wọ́ ń bẹ̀ lẹ́yìn náà àwọn èèyàn ń ṣe sìnà kágbà pé gòràbá ìṣesìnà torí pé àwọn gan ni wọ́n máa tún àwọn èèyàn ṣe ní òfin ní ṣesìnà bada al-islamu ghariban wa sayaudu ghariban kama bada fatuba lil gòràbá anábì ní islam tó bá padà dìgbẹ̀yìn ayé yóò dàjòjì ní islam gidi gẹ́gẹ́ bó ti dájòjì nígbà tó mọ́kà nígbà wọn ní ká má mọ́kà ọba wọn lódìyì nígbà ayé lẹ́yìn ó tún di pé àwọn kọ̀ọ̀kan náà ló ń sin wọ́n ní rọ́ọ̀ àwọn òsè máa o wọ́n sì ń tọ́ àwọn ọmọ lérí pé ẹ̀yin ọ̀dọ́ lóbìnrin lọ́kùnrin ẹ má jẹ́ nìkan kan láṣepọ̀ pẹ̀lú kẹ́ tó lọ́kọ ẹ̀yin náà sì gbọ́dọ̀ báyàn sùn kẹ́ tó níyàwó àwọn ọ̀dọ́ wa ń dìde bẹ́ẹ̀ wọ́n dìde sínú súnà bẹ́ẹ̀ nígbà wọn pé wọ́n bí anábì pé àwọn owó ní gòràbà anábì ní alẹ́dín yuslihuna idha fasada an-nas àwọn ni wọ́n máa ṣàtúnṣe nígbà táwọn yẹn bá bàjẹ́ ìwọ gbọ́dọ̀ tó yìn nínú sinimá ó sì gbọ́dọ̀ yìn nínú dating bọ́dà tí máa tún déètì ìtumọ̀ ẹni pé kò tí ì di gòràbà torí pé àwọn tí wọ́n ń déètì àwọn ní wẹ́bsáìtì sọ́pọ̀ rẹpẹtẹ wọ́n ní àwọn gúrùpù rẹpẹtẹ ìwọ náà tún wá ń kópa níbẹ̀ ìtumọ̀ ẹni pé ò tí ì kú lára wọn ọjà rẹ̀ gbà kó gbogbo ìtọ́lọ́wọ́n bá aláàní ọ̀dà ó ní gbowó èlé tọ́lá àwọn gòràbà àwọn ìgbowó èlé wọ́n ní lágbájá ò lè rí ṣe kọ́ńtráàtì yẹn kò tí wọ́n bá wá gbà sí ìṣẹ̀mí ò le àbí ìṣẹ̀mí yóò le fún ẹni tó bá ti wà nù kádàrá rẹ̀ pé yóò le fún àmọ́ kò ní wọná lọ́rùn ìṣẹ̀mí ó sì wá padà wá rọ̀ ọlọ́run mú àbáyọ wá ń bò míì téèyàn fọkàn sí téèyàn wá rí owó ju èyí téèyàn wá tẹ́lẹ̀ lọ tó bá ti wà nù kádàrá yẹn àmọ́ gbogbo líle tí ó bá le náà ọlọ́run ní fi dọ́là mu ọlọ́run ó mú àbáyọ kan wá tọ́ ọmọ fi mọ́lẹ̀jì torí pé ilé ayé tẹ́lẹ̀ náà ọlọ́run ò fowó kò fi pín ìfẹ́ rẹ̀ kò fi ọlọ́run bá aláà kò fi owó kò fi ṣe yásítìkì pé lágbájá lẹni eré lágbájá lẹni ibú ẹlòmíì lówó lọ́wọ́ ọlọ́run fún torí kó lè bá sórí ibú ni ọlọ́run ti mọ̀ pé kò ní dòkó jẹ́ bá a bá fún lówó wọ́n wá darí owó sọ́dọ̀ ẹ̀ yọ máa jìyà rẹ lòun jayé àyọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àlùkòrà bá òun èmo tí òun èṣe rọtí fún yàn ó rí pé tábà ti wà ní ibiṣẹ́ yín àbọ̀ ládùúgbò fẹ́ẹ́ ṣe ẹsẹ̀ ń dáwọ́ àwọn láńlọ́ọ̀dù wọn láwọn fẹ́ rọtí àwọn fẹ́ ṣe end of the year party kí ni gbòdàbá wò ṣe yọ̀nà ló láàrin wọn alẹ́ mi ò lọ́wọ́ ń bẹ́ o àfa ẹ mutí mọ́ lọ́dọ̀ ìmọ̀mù gan ọtí ló fi fọ́ ọ̀hún tún fún mi ẹ wọ́n gbé sẹ́yìn ìmọ̀mù yẹn lẹ́wọ́n fi ń wé mi ọlọ́run ní ká mọ̀ mutí ẹni lè máa mọ̀ mutí ṣé ká máa tẹ̀lé ìmọ̀mù ní ká mọ̀ lọ́nlẹ̀ kí lẹ́ sọ yìí jama ìwọ ọlọ́run ẹ má débẹ̀ ẹ má débẹ̀ ìmọ̀mù yẹn jìnnà sọ́lọ́ ni wọ́n ní ẹ̀fẹ́ sí freedom wọ́n ní kẹrọ tiwa gùdàbà ọ̀nà ìrọ̀lẹ́ mọ́ ọlọ́run pé ah no no no àìrọ̀tí níbi iṣẹ́ òní bá wọn mú nígbà náà lọ́wọ́ nínú àwọn gùdàbà ànábi wọn ní fatu bá lílo gùdàbà àlìjánà kọ́ mọ́ bẹ fáwọn gùdàbà kọ́lẹ̀ mọ́sáfà wà náà sínú wọn àwọn èèyàn rìn òhò lẹ́ni kálukú ọ̀fẹ́ wọ sọ́mọ́ kọ́dẹ̀ lómìnà lo jàlibáàbù jàlibáàbù fashion jàlibáàbù ẹ̀ wá wò mí ní wọ̀ àwọn àdánwò jàlibáàbù kan ti wà nílé ayé ń sí jama tọ́jú yóò sì ní jàlùbáàbù náà lòun wọ̀ ẹja dúró lédi súnà gbogbo táwa ti pẹ̀lẹ́ sìn ẹja wádìí rẹ̀ dáadáa ká sì ṣe mọ́ sí ní ká ṣe é kó lè bá rí bí ọ̀sẹ̀ ẹ̀kọ́ rí ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ́n bá ń sòkú òní bá wọn ṣe wọn ní bó ṣe wà yẹn àwọn èyí sòkú tí wọ́n bá ti ní bàbá rẹ nídìí olè parí gbogbo ẹ̀ ó ní ẹ ti parí ẹ̀ sí tẹ́ ẹ gbọ́dọ̀ wọn ìgbà ti parí ẹ̀ sí tẹ́ ẹ yóò ní aráàlú wo tún làwọn eléyìí ẹ dákun ẹ̀sìn wo làwọn léyìí tó ń ṣe kíni ẹ̀sìn wo làwọn léyìí tó ń ṣe tún gbà ó lóun ọba àsòkú mọ́ èyàn ń bẹ lábẹ́ yẹ̀pẹ̀ ń bẹ nínú òkùnkùn ń bẹ lábẹ́ pákó nínú ooru ẹ̀wá ń jó ẹ̀ lùlù sẹ́ẹ̀rí pé eré yẹn ò pé dáadáa kọ́mọ́dà bíi ebu ni o ní ìpé kò pé àmọ́ kò pé dáadáa. ẹni bá ti wọnú lẹ̀ àbí ọ̀lọ́kùn tá mi fún lẹ́yìn náà a sì wá fi ta bá ní fi ṣe sàárà tí ó níbàámu pẹ̀lú súnà ẹ̀ níjọ́ mẹ́ta jọ́ mẹ́jọ ẹ̀ forty one days kò sínú ẹ̀sìn táwọn bí mo wà o àdíjá kú sáà níbi ṣèjọ́ mẹ́jọ rẹ̀ nígbà tí amusa kú ẹ̀gbọ́n bàbá ẹ̀kọ́ sáà níbi ṣèjọ́ mẹ́ta nígbà tí umar kòsùmù kú ọmọ anabi sáà níbi ṣèjọ́ mẹ́ta wọn ní àgbàlagbà jọ́ àbí jọ́ àwọn ọmọ kéékèèké jọ́ mẹ́ta yẹ oye àmọ́ ah, bí wọ́n ti rí ó ní bá wọn sọ̀kú ọ̀dàjòjì ó ní màmá bẹ́ẹ̀ bá kú kọ́dà ìyá rẹ̀ gẹ́gẹ́ sọ pé tí n bá kú ẹja yọ ọmọ o ọ wá sọ fún màmá pé màmá <laughs> èyí tọkàn a ní sọ̀kú yín ìyá tó ní kí wọ́n ṣe ọmọ ọ̀run tó wà náà ni o ibi wọ́n ti dè mọ́lẹ̀ nídìí bẹ́ẹ̀ wa ẹ̀jẹ̀ á kò níbi àwọn àṣàkáṣà àwọn àṣà tí ọ̀dà kálíbà wà nínú àwọn anabi wa muhammad ó ní yáàtì zaman anabi ní ẹ àsìkò kan bọ̀ alikọ́bìdù aládìní yìí kalikọ́bìdù alàjàmù ẹni tó bá di ẹ̀sìn rẹ̀ mú dáadáa yọ́ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó di ogun náà mú ni o ẹnìkan ò lè di ẹ̀sìn rẹ̀

kí làwọn ìròyìn tá a máa rí lára àwọn gùràbà tá a fi màpa wà nù wọn kọ́ lọ́mọ́sá fà wà náà sínú wọn alákọ̀ọ́kọ́ àtàmọ́sùkù bil kitabi wa súnà áàdì súnà mú àníyọ́ bọ́ọ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì a máa ṣàtúnṣe àwọn èèyàn tẹ́ ń bẹ láwùjọ ẹni tó ti ṣàtúnṣe òun náà ti kọ́kọ́ tún ara rẹ̀ ṣe torí nítorí òní ò fún yàn iṣẹ́ mélòó lọ́lọ́run gbé fún wa sí ó ṣiṣẹ́ lérí ẹ̀mí rẹ̀ kó o tó wà náà gùràbà ó tún wá máa tún àwọn èèyàn ṣe ọ wà lónìí gbalada lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́ mọ́sá ṣe rọrùn fún wa lẹ́yìn náà àlìkílà lẹ́yìn náà ẹ kéré ètò òfin mọ̀ pé ọ wà láàrin àwọn alugoraba òun náà ni pé ẹ̀ ní tó nǹkan nínú ẹbí ẹ̀ ní tó nǹkan nínú ìlú ẹ̀ ní tó nǹkan ládùúgbò sẹ́rí àìtó nǹkan yẹn ìmọ̀ bẹ́ẹ̀ lómi ìlú jẹ́ ipe ṣeré òdodo la wá wà yìí gbogbo àwọn tí wọ́n pọ̀ rẹpẹtẹ yẹn ni wọ́n ṣe bídí ayẹyẹ wọ́n ní náà rí mi anábì وكل كل بدعة ضلالة وكل ضلالة في النار شيطان òun ló lérò lẹ́yìn ju sígbà tẹ́lò tí wàá pọ̀ lẹ́yìn rẹ̀ yẹn ṣe iná àjẹ́ náà wọ́n lọ wọ́n ní àlìkélà ẹ̀ ní tó nǹkan àìtó nǹkan yẹn ẹ̀ níjọba yẹn ló jẹ ẹ̀ níjọ́ dẹ́rùbà yẹn pé àbí eré rọ́lẹ́wà ẹ̀ máa wo fídíò báyìí ẹ̀ máa rí àwọn ilé kéwú ńláńlá bí wọ́n ṣe jáde yẹn wọ́n lọ lé di babaláwo ní o ilé kéwù ti yín ẹ̀yin mélòó mélòó lẹ́ẹ̀ máa jáde bẹ́ẹ̀ mẹ́ta mẹ́ta mẹ́rin márùn gbà mí méje mẹ́wàá mẹ́fà bẹ́ẹ̀ sì máa jáde nìyẹn ẹ dúró lójú ọ̀nà ẹ dúró lérí tẹ dún yẹn ẹnìkan tẹ bá pòròdúsì ó ju ẹgbẹ̀rún tí wọ́n lọ. ẹ wà fáà súnà tó bá jiná tó wá wà ní odidi ìlú kan báwa fáà bídà bá pé ọgbọ̀n tí wọ́n pé ọgọ́rùn-ún bẹ́ẹ̀ yóò mọ fì wọ́n yóò mọ mì wọ́n báyìí. torí pé wọ́n ti parọ́ lọ òun sì bá wọn tú àní ìrọ̀lẹ́lẹ́ ìrọ̀lẹ́lẹ́ ìrọ̀lẹ́lẹ́ àwọn yóò sì rí pé ah ìrọ̀lẹ́lẹ́ lóòótọ́ làwọn ọba túká bí wọ́n ṣe kọ́ náà wọ́n ṣe túká. ọlọ́run bá aláà ó ní wàmá amana máàhù illa qalil. àwọn jíṣẹ́ ọlọ́run àwọn èèyàn díẹ̀ náà ni wọ́n ń gbà fún un ọlọ́run wọ́kọ̀ nílùú máàhùn àwọn èèyàn díẹ̀ náà ni wọ́n tẹ̀lé ojú ọ̀nà ọlọ́run ọlọ́run bá ní wọ́kọ̀ nílùú min ibadiya shakur àwọn díẹ̀ náà ni wọ́n máa dúpẹ́ ni wọ́n máa ṣẹ̀sìn ọlọ́run bá ní walakin akthara an-nasi la ya'lamun ọ̀pọ̀ àwọn èèyàn sábà mọ òdodo wọ́n sì tẹ̀lé òdodo ọlọ́run ọba ni wọ́n máa akitaru nasi wọ́n lọ́wọ́ harasita bimomini bó ṣe kí ànábì kó ṣe wàhálà tó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò ní gbàgbọ́ wọn ò ní gbàgbọ́ <laughs> àwọn díẹ̀ náà ni wọ́n gbàgbọ́ báwọn ìjọ ànábì ṣe pọ̀ ohun akéré sínú àwọn tí wọ́n ṣe kí ni tí wọ́n gbà látara bẹ́ẹ̀ ò ní máa dìsí fara rẹ̀ lẹ́yìn náà la yadurruhum man àdáhùn aw khalafahum gbogbo àwọn tí wọ́n bá ń takò yín ẹ̀ ní mì ẹ̀ ní sheik ẹ̀rù níbàyín wọ́n máa parọ́ mọ́ yín wọ́n máa bàyín lóko jẹ́ wọ́n máa pè yín lóko tí yín kèé sókọ yín wọ́n máa wá wàhálà sí yín lẹ́sẹ̀ wọ́n máa pè yín lóko rọ gbogbo tí wọ́n ṣe ń pátá ẹ̀ níjó mì yín àwọn gòràbà àwọn ti di kan wọ́n ti lágídí lérí ẹ̀ bọ́sọ̀ fáwọn kan jò ní onítàwọn fẹ́ jálò súnà bò láàrí mo ní ọgbà lùkọ̀ láti gbọ́ àti súnà pẹ̀lú àgbóyà àwọn sàhábà ọ wà lágídí lérí ẹ̀ agídí ni pé ọ tàkùtì àdébìnrin láti sáàlù ta'ifatun min ummati àwọn àjọ kan táwọn dúró déédéé nínú àwọn àjọ mi wọn níyẹn wọn níbo alẹ́ haqqi zahiri èdè òdodo náà wọ́n takú sí la yadurruhum man khazalahum aw khalafahum hatta ya'ti amrullah gbogbo ìgbésẹ̀ táwọn ọ̀tá bá ń gbé àti gbogbo àwọn tí wọ́n yapa wọn àti gbogbo tí wọ́n ń sọ la yadurruhum kò ní dá wọn lákẹ́ ọ̀kánjọ́ ni ọlẹ́yìn alóòsùn ẹ̀ dídákẹ́ àbí wọ́n nígbà tó sọ mí bọ́ bá ti sọ mí àwa náà ó ṣe kí ni Azi na nàró mọ́ nídìí bẹ́ẹ̀ gbogbo àwọn tá a wí ìkọlọ́mọ́ tàbá fún wọn mọ̀nà kọ́sà lókù mọ̀nà tiwa náà lẹ́yìn náà alhamdulilayi maru wa ní alimunkari a máa kọ ìbàjẹ́ ní eré ilẹ̀ torí pé dáadáa owó ìbàjẹ́ bá dé ìwà àjọ fèrè fa gbogbo àwọn kan tó dáa a máa pàṣẹ rẹ̀ lẹ́yìn náà a máa ṣe sùúrù gbogbo àwọn ìnira tàbá rí a ṣe sùúrù ìdààmú ayé àdúnyà síjìnnì mọ́mìn ọ̀jẹ́ nàtúl káfẹ́ lọ́ọ́ lè mú sínú ọpọlọ rẹ̀ anábìrin sọ rí ilé ayé àdìjánà àwọn kèfèrí ni ẹ̀wọ̀n ọ̀dà gẹ́gẹ́ bí ẹ̀wọ̀n fún olùgbàgbọ́ òdodo torí olùgbàgbọ́ òdodo free láti jẹun tó wù bẹ́lẹ̀ wọn ò sí free olùgbàgbọ́ òdodo free láti mọ tó wù láti wọ tó wù láti ṣe tó wù ẹ̀sìn ti gáìdì wa àmẹ́ni ó tó wọn gbàgbọ́ ó lè jẹun tó wù ó lè gbàṣẹ́ wọlẹ́sẹ̀ oye kọ́ máa jẹ ẹlẹ́dẹ̀ kọ́ máa fọtí lò lẹ́ẹ̀kan náà torí pé àdìjánà rẹ̀ náà lọ́wọ́ àyẹ̀tọ́ bá ti kú òyìn lè jóná ọlọ́run tí ò bá túbá lẹ́yìn náà ní fàdúrà lẹ̀ á máa ṣe kíni á máa ṣàdúrà má fàdúrà lẹ̀ o yáàdì láhùn ní nọ́ọ̀rì yìí máa ń yàṣà tọ́bádùpọ̀ wà nínú àwọn gòràbà tọ́ba ilé fọkànbalẹ̀ nínú kí lọ́lọ́run ó ṣe tọ́ fọkànbalẹ̀ níbi agbára ọlọ́run tọ́ ma bẹ́ẹ̀ kó múlẹ̀ tọ́ ma bẹ́ẹ̀ kó fẹsẹ̀ rẹ lẹ́nà bẹ́ẹ̀ kó mú ọ ó lè bọ́ọ̀lù ẹni ọkọ̀ o anabi wa muhammad sallallahu wọn ní ta anabi bá jí lóru iná àwọn kunutu tí ma ń ṣe anabi wa ni allahumma dini fi man hadayi allahumma dini fi man hadayi wọlọ́n mọ́sá fèmí náà sáàrin àwọn tó fi mọ̀nà fèmí náà sáàrin àwọn tó fi mọ̀nà àwọn tó lọ́n fi mọ̀nà wọ́n ti wà ń bì kan anabi wa ń bẹ lọ́n bí kọ́ lọ́n fòun náà kún wọn ìyá Ummu Salama Ummu Salama oníta anabi wa sọ́dọ̀ òun yọ kama jẹnu yọ kama sọ̀rọ̀ yọ ma jẹnu yọ ma ṣàdúrà òun ma wá wò kí ni ma ń wí gbogbo àtàwọn àti wa sọ́dọ̀ òun nti man tẹnu wájú ya muqallibal qulub thabbit qalbi ala dini wa ya musarrifal qulub wa ya musarrifal qulub sarrif qalbi ala ta'ati Ọlọ́run mú mi dúró Ọlọ́run ọba darí ẹ̀mí mi lọ síbi tó fẹ́ yí ẹ̀mí mi lọ síbi tí ó yọ wọ lọnu ah, nítorí pé al-'ibratu bil khawatim nítorí bá kú lé lérí òun náà ni ó ti sábì dídé yẹn lọ ọmọ wa ṣàdúrà rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana ọlọ́run mọ̀jà tún ṣìnà o ẹ̀rẹ́ yẹn tó fárún gbà sísòkò tó wọlé padà tọ́gbọ́jà lè bábà àti nìkọ́ọ̀mù tọ́gbọ́dọ̀ sí wọ́ṣkáfù ẹ gbọ́ rí ọláyìn <laughs> ń ṣẹlẹ̀ lérílẹ̀ ayé jẹmọ́ tí ó ní gbogbo àwọn kéwú táwọn ké tẹ́lẹ̀ yẹ àwọn tí nà ní àwọn bàbá gangan ni wọ́n ní kéwú a sì ti padà sọ́dọ̀ wọn ẹ gbọ́ arákùnrin kan tọ́lọ́ jáde nílé kéwú ńlá kan ní èkó ń bí tó lóun di pásítọ̀ ẹ gbọ́ ọ́díò rẹ̀ ẹ gbọ́ wòrowòro ti wí ọlọ́run fà kúrò ní mọ́tò ní ọlọ́run fà kúrò nínú mọ́tò ọ̀là ni ọlọ́run yọ kúrò àwa bẹ̀ lọ́hùn kọ́lọ́mọdé òkú lérè kọ́lọ́mọ adá padà síbẹ̀ àdúrà màsàdúrà fún rẹ o màsàdúrà fọ́kọ ẹ màsàdúrà fún ẹ màsàdúrà fọ́mọ rẹ mọ́ rẹ lẹ́láì sàdúrà ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ọlọ́run fi gbogbo wa fi wá ṣe aṣíwájú fún àwọn olùbẹ̀rù ọlọ́run ẹni bá ti jẹ́ aṣíwájú fún àwọn olùbẹ̀rù ọlọ́run kí ló náà jẹ́ olùbẹ̀rù ọlọ́run kọ́ ọmọ bẹ ọlọ́run ní gbogbo gbà lọ́wọ́ ti fẹ́rẹ́ kalẹ̀ kọ́ ọmọ bẹ kọ́ pa ọ́ lérí ẹ̀sìn yìí kọ́lọ́wọ́n bá gbọ́ dìde inú alùkìyàmà kọ́ sọ ọdọ màlìjánà kọ́lọ́ bó sì jọ owó náà kó tó wàlìjánà àdúrà kan tó nìyẹn àwọn míì gùràbà ni wọ́n wọn ọ̀sẹ̀ bọ́ àmọ́ wọn wọ náà tó wà lìjẹ́ náà látara àwọn ẹ̀ṣẹ̀ tó wọ́n tú bá ń bẹ̀ ẹlẹ́bọn nìkan ni ò ní kú nínú náà ọlọ́run wọn náà máa bẹ̀ lọ kọ́lọ́ mọ́jọ wọn náà kọ́lọ́ mọ́sìdì ọwọ́ náà kó tó wà lìjẹ́ náà kọ́lọ́ mọ́sìdì ọwọ́ náà gbére kọ́lọ́ jọ wà lìjẹ́ náà níbẹ̀rẹ̀ àmọ́ àti wà lìjẹ́ náà níbẹ̀rẹ̀ ó ń bùkátà àdúrà ó sì bùkátà ṣẹ́ ọlọ́run wà hóòrò ayin ọlọ́run ni a náà a àníbi tí ń sọ fáwọn sàábà pé láyé dùkúlù àdúkùn jannata illa bi rahmati ẹni kó lè wà jẹ́nà àti pẹ̀lú àánú ọlọ́run wọ́n ní wala anta ya Rasulullah ìwọ òjíṣẹ́ ọlọ́run tí wọ́n ní lè wà jẹ́nà àti pẹ̀lú àánú ọlọ́run wala ana àníbi lè mìkan lè wà jẹ́nà pẹ̀lú iṣẹ́ mi nìkan illa ayé tàgà mádàní Allah bi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 واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين